وشاء الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته ọba tí ó ń dá wa tí ó ti ṣe ayé mọ̀sùlùmí ọba náà ni ọpẹ́ sọ́sí ìlọ́pẹ́ yẹ orí rẹ̀ ló ń sá ìfẹ́ rẹ̀ lórí wa àbò rẹ̀ lórí wa ìdí òní yìí wọ́n ń lójú ọ̀dọ́ orí mẹ́rin tí ọlọ́sìn ni àtẹ̀yìn mọ̀sùlùmí ṣe wọ́n ní ọmọlẹ́yìn àmúwà àmúwà ọlọ́mọ àríwá àríwá ilé yìí nìkan ní ní olùsísọ ẹ̀sán. Àwọn abẹ́rẹ́ ọba tó máa ń sàálà kọ́lọ́mọ̀ gba orí náà lọ́wọ́. Kí ló jẹ́ ká àti orí àti ẹ̀jẹ̀ fún. Ọlọ́mọ bá ń wà ọ̀sán mọ́ṣẹ́ àfíṣẹ́ ń bá ẹ̀rọ ìtànà ọ̀rọ̀ ní sọ́rọ̀ sí àdékùn rẹ̀. Fọ́nà fẹ́ gbogbo àwọn àtàrí lápapọ̀ àti gbogbo àti àtẹ̀lẹ̀ àrùn. Akẹ́ra ní ọkùnrin wa obìnrin wa kó ọlọ́run. Gbogbo aláàrí ọlọ́pọ̀ sọ alẹ́ sọ̀rọ̀ lórí pẹ̀láwọ́lẹ́ àwọn ṣíkú wa ní àtọ̀rọ̀ ní àdìgbé olùgbàlejò láàyè ọlọ́pọ̀ yọ sí àwọn ìmọ̀nù wa nílé àwọn fàdílà tó ṣe àtìgbàlá أبو الحفيظ ليه أبو حنيفة حفظه الله تعالى ورعاه مرتضوى وفي الحفيظ زيد أبو حنيفة وما قال يقول لك أما لهم في كتابة الإجابة نبي الله سبحانه وتعالى وسالك المولي عليكم زوجي أتعرف وكان وفي مصطفى يوسف أبو خالد nínú àwọn ọmọ ìyá wa obìnrin fún ìyẹn ẹbí ẹsìn sọ̀rọ̀ ó fẹ́ ó mọ ibi tí kìí kó gbogbo àti ìṣẹ̀lẹ̀ láyé ládùúgbò yìí ẹ̀ nípa àwọn ọmọ ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ àwọn máa tó gbọ́ àwọn ṣáyẹ̀ àwọn náà àwọn ìṣẹ́fọ̀ àwọn ìṣẹ́fọ̀ wa صالح أكنا شكوى قفين أبو سعد أتبقى أنه يالا أخوتنا من مدينة دعوة الله سبحانه وتعالى أبسط أنت سبحانه وتعالى ما تبقى في أوكالنا نرحب يحضر السلام عليكم ورحمة الله وبركاته لين سواجه ohun tí yóò máa yẹ sáwọn gbé yẹ̀wò òun náà ní àkọlé kan olùbá pé ní ṣùgbọ́n ìzọ̀lẹ́ yẹn pé ìwọ lọ́kọ̀ láyà ìbí ká pé àlẹ́ ìṣòkúrú kò sàwòjì ìyà yẹn pé ìwọ ìgbéyàwó ìwọ lọ́kọ̀ láyà ẹ̀rọ ká tó tó palẹ̀ pé ṣùgbọ́n olùsọ̀rọ̀ṣì aláàtìmọ̀lùjá wà ṣùgbọ́n olùsọ̀rọ̀jà sí aláàtìmọ̀lùjì. Ẹ̀tọ́ tí ìyàwó fọ́kọ́ ẹ̀tọ́ tí ọkọ ló fún ìyàwó. Ìjọba ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Ṣòro tó kò sáwọn ìjọba káàkiri káàkiri lọ́kọ̀ọ́láyà mẹ́ta. fífẹ́rẹ́ ẹni náà là ń púpọ̀ sí. Ìwáfẹ́rẹ́ ní yìí ó ní àwọn ojúṣe bákan náà ó ní àwọn ẹ̀yìn. Olólóṣe wa, láti fẹ́lẹ̀ kejì wa gẹ́gẹ́ bí lọ́kọláya, bákan ní náà wà lọ́wọ́ ẹni látara ẹgbẹ́ ní pàtàkì. náà yọ pa sí ẹni àtọ̀rọ̀ pa rẹ̀. Torí pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí máa ṣe ẹ̀dígbé ní ìlọ́kọláyà sára wa lọ sára wa bọ̀. Ara ẹ̀kọ́ yìí náà nìkẹ́nìkẹ́ tọ́ra wọn lẹ́sọ̀ náà méjì, àdúgbò méjì máa tọ́ra wọn ní ẹ̀sọ̀. Ẹba tó pé wàhálà ń ṣẹlẹ̀, àbọ̀bọ̀ ògùn régé láàrin ìlọ́kọláyà sára wa lọ wa bọ̀, á rí pé ìdúró ẹni lẹ́sọ̀ lẹ́sọ̀ lẹ́sọ̀ ẹ̀tọ́ lórí máa ṣẹ̀ìtọ́ tí wọ́n ń jẹ gàba lórí ẹ̀bí yóò jẹ́ kó fẹ́ ẹni sọ lọ́pọ̀. ṣùgbọ́n ibi ọmọ akọ ló pọ̀ jù lọ́wọ́ àwọn ẹ̀kọ́ pọ̀ kan ti ṣe lórí ẹ̀rọ sí ẹni tó wọ́n bẹ̀rẹ̀. ìyẹn ló bàbá pé ìsábà ṣe nínú Islam kálẹ̀ fọ́ parí. ẹlòmíkì ọ̀rọ̀ ló gbé yàwó bí ọkùnrin ló fẹ́ yàwó lórí ẹ̀rọ lọ́kọ̀ láì lọ́wọ́ láì mọ ẹ̀tọ́ láti mọ ẹ̀tọ́ tó náà lẹ́ka inú ọ̀lẹ́ mọ níbi ìyàwó máa bẹ̀rẹ̀ sí ilé ẹ̀tọ́ lẹ́ka ọkọ tó máa bẹ̀rẹ̀ sí ilé ilé ẹ̀tọ́ fáwọn ẹ̀tọ́ tó yẹ ká fún ara wa tó yẹ ká mú fáwọn ọmọ ilé àwọn tó ń ṣe orí òṣèlú àwọn kùdìẹ̀ kó gé sí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọkọ̀ láyà ètò súnmọ́ ní kí ni mo máa gbé yóò dé mo ti pé kò lè tán kárakára kárakára kan máa jẹ lókù kò lè tán mo ló fàyè ṣe màláìkà màláìkà ni wọ́n fún ọlọ́run lẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́niláyà tó nà lọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ bàbá ìyá àwọn ọmọ fún ìyá náà lè fún ọgbọ́ yà bàbá náà lè fún ọgbọ́ yà gbogbo ogbó ẹ̀ fọ́ ọmọ ló ṣe fún wọn. mọ́tà bá gbọ́ yé sáàlá tó yà ṣe tán ìsá ọba máàkì wa ìsá ọgbà yóò lè kiri yóò pọ̀. yàrá ìsàlẹ̀ yóò lè ṣe tán àbí kọ́tọ́ máa mọ̀ ta ẹ̀fẹ́ àìsíṣe gẹ́gẹ́ ń bá lọ yìí. ìyẹn ló kàgbẹ́ pé ní ó yẹ káàkiri ọ̀pẹ́ ní kẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ yìí ètí ọlọ́run àbúrán àtàrà ó fi ṣe ìyàtọ̀ láàrin wa àpàwọn ẹ̀dá ẹ̀bí ẹran tó di ẹ̀tọ́ òṣìlọ́run bá fi ẹ̀ ẹ̀tọ́ òṣìlọ́run bí lọ́rùn ẹran òṣèlérà tó bẹ̀ tọ́lú ẹ̀ òṣèlérà tó bẹ̀ tọ́lú ẹ̀ Bẹ́bà mẹ́rin ẹ̀ ní mẹ́rin ẹni tó lẹ́rẹ̀ lẹ́yà àti lẹ́nu pé tí ó fẹ́ fún mi. Láyé àríwá ọ̀pọ̀ àríwá àjọ̀sílẹ̀. Ìṣẹ́gbẹ́ tẹ̀lẹ̀ láàrin ọ̀sọ̀ hábà méjì. Ẹni àtọ́kọ́ ni àbúdàdà ọ̀dí àlọ́ àlọ́ àlọ́. Tẹ́wọ́n olùjọ́sìn ọlọ́run nínú àwọn tó jẹ́ olùráyé náà sábà sábà lẹ́nà kẹra ayé sábà sábà gbogbo ọlọ́dẹ níyẹn ṣùgbọ́n ẹ̀rọ wa ní gírèjì tí wọ́n tó ń hàrì bákan náà ní Salimanu alifáàrẹsì ẹnì kejì Salimanu fáàrẹsì ọlákàtẹ ẹgbẹ́ pàṣẹ lójú wa ó ń sọ pàtó náà lẹ́bi kan ìdè òun àti àbúdàdà mọ́tòmọ́lẹ́. Salmanu Fáàlù sí owó àbúdàdà lọ́lé lọ́kàn. Nígbà tí ó délẹ̀ tó ṣe báyàwó rẹ̀ kò tẹ́ lọ́rùn. Náà fẹ́ fún ìyàwó àbúdàdà lórí ìyẹn tó gbọ́n sọ pé ọ̀rẹ́ rẹ̀ náà ni. Kò sí ẹyẹ ìgbà títọ́ dáadáa. Kí ló ṣẹlẹ̀? nígbà tó délé àbúdàgbà àbúdàgbà tó ń jẹ fún ọ̀rẹ́ ìlú tí wọ́n bá lẹ́jọ kájọ díẹ̀ àbúdàgbà ló ń ṣe kíni òun gbá ah, rẹ̀ wọ́n rọ̀ pé ara tí àwọn ẹ̀sùn ẹ̀rẹ̀ pé ẹ̀sùn olóògbò wà lẹ́ni gbá rẹ̀ bẹ́ẹ̀ fi ráyè ìyàwó àbúdàgbà sọ pé ní àfàlùfàlù bá rí sọ pé ní ìhùn ní jẹ́ láti lè fún àlejò rẹ̀ yìí ó gbé ṣàrọ̀ torí pé tí ń já rẹ̀ kéé sọ́nà ẹ̀yìn náà ń pẹ́ àlèmọ̀tà tó ń wéwú àmírù nẹ́fẹ̀ wọ́n tó ń já rẹ̀ sọ́nà kiri lè wọ́n ní àmírù ara rẹ̀ tó bá rẹ̀ lọ́lẹ̀ ilé ìwé bá tún bá wọ́n ní àmírù ara rẹ̀ ọ̀rẹ́ ilé sọ́nà ẹ̀yìn wọ́n ní nẹ́fẹ̀ àwọn ṣe. bákan náà nígbà tí lè tún àbúdàdà mú sàlmọ́nù fáàrí ti lọ yàrá tó kùn omi ìdúró aṣọ rẹ̀ gẹ́gẹ́ bí àlejò ìwọ́n kọ́ olùdẹ́gbẹ́ rẹ̀ lẹ́bí alákàálẹ̀ ara tí àwọn rẹ̀ ní náà rí o onírà wá tútù mi tó bá sáà tó dájọ́ jí lóru àdéjì ni ájú àjọ ọ̀sán àwẹ̀ orúgẹ́ni ìrẹsìlá kí ní yẹn ò fẹ́ àbúdáadáa lọ́rùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlejò lé pálẹ́bìrìkà pàlejò lé ìrísí gbígbà fún Salman Faris gbogbo tó fi mọ́ là tí máa ń ṣe nìyẹn nígbà tó lè wá máa Salman Faris wá fẹ́ máa lọ kó wá lọ gbogbo tẹ̀lé ní orí bẹ́ẹ̀ ká ó lẹ́tọ̀ọ́ tó àkọ́nà ọba tó wà fún ara rẹ̀ wáyé náà lè lọ́síkà alẹ́ ìka akọ o lẹ́tọ̀ọ́ tí wàá fún ara rẹ̀ tó gbà wàá ara ẹ̀ lẹ́tọ̀ọ́ tó wàá fún. wàlẹ̀ ọ̀sà bí ká alẹ́ ìka akọ ọba tó dẹ lẹ́tọ̀ọ́ tó wàá fún ẹ̀sùn ọlọ́run náà ló ká lọ. wàlẹ̀ fàájì tó làbí hákí àkọ́ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́lẹ́kẹ́ ìyẹn ni Salman fàájì sì fi lọ dábìlì fún ìtọ́ wá ṣe yẹn kò tí ìtàkùn dáadáa lọ àbúdá ẹ̀dá kẹgbọ̀dọ̀ àníbi lọ àbúdá Salman fàájì tí wọ́n tàbí lé tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nítorí yóò dá alébi ní sọ́dà kọ́ sàlùmọ́ títí sàlùmọ́ bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́gẹ́ kò ṣe rí gẹ́gẹ́. Bẹ̀rẹ̀ ọ̀dọ́ wa bẹ́ẹ̀ ló bí sẹ́yìn. Ara rẹ̀ ọlọ́sọ̀ tó fún àfún ara rẹ̀. Bákan náà, ọlọ́run ọba tó dá ọlọ́sọ̀ tó wà fún. Ara ní ẹ̀yàwó ẹ̀ ọlọ́sọ̀ wà fún. Òdìbọn ní kẹ́hìn ọ̀sìn náà ọ̀sìn náà kọ́ wá lọ́yẹ̀ dáadáa rẹ̀ ọmọ yà sí ìyàwó rẹ̀ so bó ti wá gùn lọ rí ọmọ rẹ̀ onẹ́tọ̀ tó wà fún òbí rẹ̀ onẹ́tọ̀ tó wà fún káyọ̀ ọmọ tẹ́ ní ọ̀gá rẹ̀ onẹ́tọ̀ tó wà fún káyọ̀ ọ̀gá ní ọmọ tẹ́ rẹ̀ onẹ́tọ̀ tó wà fún àdébí wa parẹ̀ pé fásitì fún gbìyànjú láti fún gbogbo ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ẹ́ ìfàbẹ́lú lẹ́nu ẹ̀ pé ẹ̀fọ́ pọ̀ lọ́rùn wa lára ẹ̀kọ́ tó wá wà lọ́rùn wa náà lẹ́tọ́ àwọn ará ilé wa ìyàwó wa ẹ̀kọ́ tá fún un ọ̀dà kejì náà ẹ àwọn ìyàwó wa náà àwọn ìlẹ́tọ̀ tó lè fi ní oòrùn wa tàbá bẹ́ kí o ní rí ọlọ́run káwọn tó lè padà rẹ̀ pé pàtì fún làbẹ̀ áké gbèsè láyé lápọ̀lára nǹkan méjì lọ sí lẹ́gbẹ̀ a ní hapun bájá tó jẹ́ ráìtì sí wa ráìtì sí wa yẹn àwọn ọkùnrin yóò jẹ́ mọ̀tò òníyà responsibility wà àdìbá duty lọ́rùn ìyàwó olóòtú fún wa ìyàwó tó ní ráìtì tí ó gbà lọ́wọ́ ọkọ ìtọ́nú ọgbà yóò jẹ́ wájú wàjọba ọ̀nàtòlèyà díìtì àti responsibility lọ́rùn ọkùnrin náà ayé pé ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹ̀yà iye lọ́kọláya òkúkú bàwàjọba ráìtì àfikíní ẹ́ àti responsibility tọba mú kan tọ́ nínú kẹ́lọ́ gba ráìtì bí tí ọ̀nà responsibility ẹ̀ kò ní onídékíní oníjọra eléyìí ló yẹ ká tọ́nà nítorí ẹ̀kẹ́ yẹn máa mọ̀ ní kó tó rọ́ọ̀lù agbami lọ́kọ̀láyà. torí pé ìdí ni òun àtẹ́lẹ̀ tó bá kó sí ìgbà inú wa fẹ́ sátẹ́yìn àdúrà ní ó ti tẹ́ ìgbà lórí pé kò lè sátẹ́yìn pẹ̀lú wàdà àtàgídí gbogbo wà lọ dàrú but ọgbọ́dọ̀ fi mẹ́ eléyìí pé ìyàwó tí mo fẹ́ o ó nínú ilé o mo fẹ́ lọ fẹ́ nìkan lẹ́tọ̀ọ́ rẹ̀ ni tó ló ti sẹ́mi ló ti béèrè ẹ̀tọ́ ti mi tẹ́ bá wà mẹ́yẹ tí wà lẹ̀ fún ní ìfẹ́ mi ìdí lọ́rọ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ tọ́ ní ẹ̀tọ́ yìí àmẹ́lẹ́ bá yóò bá sọ bá bá rẹ̀ ọlọ́wọ́ sọ náà sára kó sí lọ́nà fún wa. àkọ́kọ́ ó ní pé ní kákọ́ sọ ẹ̀tọ́ sí ọkọ fẹ́ gbà lọ́wọ́ ìyàwó sọ̀rọ̀ káwọn obìnrin wa tí wọ́n gbọ́ ilé ìdáadáa ibẹ̀ láti pé àwọn nǹkan mẹ́ta tá ń pè ní tọ́kùnrin pè lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa sí ìdílé sí ìṣẹ̀tọ́ ibẹ̀ láti lè pẹ́ àtọ́nkan mí ẹ̀tọ́ ní táìlé gíní táì fún un ibẹ̀ lè ó ti ti má kí ara rẹ̀ pé alhamdulillah ilé ìtumọ̀ sọ ìtumọ̀ ṣe ṣùgbọ́n ó dá ìpé ìdí ìṣe tó ṣé ẹ bá bọ̀ bí lẹ́wọ́n ní ẹ̀rìn àrí èèyàn mọ̀ ẹgbẹ̀ ọ̀fẹ́ kó mẹ́rin ọ̀gá eléyìí mo ti ṣe lé ìṣú à ilé mo bá ti bẹ́ẹ̀ à ilé ìrò ti ẹ̀mọ́ ẹ̀kọ́ ti ẹ̀gbọ́ rí délé pé ó ṣe gidi bó ṣe náà a gbọ́dọ̀ mọ̀ rí pé ní ilé ọkọ̀ wà àwùjọ kan bàbá fẹ́ káwùjọ mẹ́tòrò agbọ́rọ̀ ló lórí àìbẹ̀ẹ̀kọ́ kódà nínú ìbàdé pé tẹ́lá ń kiri àjò nínú súnmọ́ àdẹ́bí bóyá mẹ́ta àmẹ́rin là ń lọ bàdẹ́sì là ń lọ dé ìgbéyàwó ní àbí afẹ́ kan ẹni ẹni ẹni kan ṣe ni. yàrá wọn ti kéèké ń gbà mí gan-an táyì kàkó lè dìjà àbí pé à ń lọ ni pé ìlú ti tó ẹja tó kírun ọ̀gẹ́rẹ́ ẹja dé ògèrè ọ̀gẹ́rẹ́ ẹja tó tó ògèrè ọ̀rọ̀ tí ó tó nǹkan àbí pọ̀tẹ́tì kẹtẹ́ pé àtìgbà láàrin ìrùpé láti bá fún bàbá tí kìíní káàkó kí gbogbo òde àgbọ̀ sílẹ̀ tó yẹn ni pé ta bá wà láwùjọ kan gbọ́dọ̀ lórí nínú àwùjọ náà wà ní ilé lọ́kọ́láyà ọlọ́ni àbùjá ló kọ́ alẹ́ ìdìbò àwọn ọkùnrin àwọn ọkùnrin àwọn ọkọ náà ló lórí lórí ìyàwó ìyẹn pé ní ẹ̀tọ́ tí obìnrin kan ọkọ rẹ̀ ní ẹ̀tọ́ pé aláṣẹ ní lórí fọ́nà tábà wo bí kúránì ti lo ọ̀rẹ́ dáadáa wo lárúbá tí lò ẹ̀rí tó lágbára àfíyàgbò ní bọ̀bá alága títà fi ma ń gbé ọ̀rọ̀ tó bí gan lọ́lọ́run á lò bí tẹ́bá ní kọ́ inú ẹni tó dù aláṣẹ yìí tó dúró lórí ìfẹ́ tó jẹ gàba lórí ìfẹ́ àbí tàbá ẹ̀fà dáadáa ní ọ̀wáàmù ọ̀wáàmù ìran kùrá nílò Bébí ẹ̀tọ́ ìṣóbìnrin ò bá ti fún ọkọ, ó ní wọ́n tọ́bọ̀ lọ̀pọ̀ rẹ̀. Jẹ́ ṣẹ́jọ bà ó dà rẹ̀. Àwọn ẹ̀tọ́ ti dáwọ́ nípa ọkọ̀ òní. Ó ṣe sọ fún ẹnìkẹ́ àbí tí ẹ̀rọ àkẹ́kẹ́ lọ́gbọ̀n Débẹ̀ tó kọ́ra ní ìfọ̀ pàtàkì sí àbìjáàrù ọwọ́ àwọn ààrẹ nípa àwọn ọmọ lẹ́rẹ̀ ní ọ̀gá lórí obìnrin. Gbogbo òun lè rà lò wọlé, gbogbo olóògbé wà, gbogbo dúkìá tó ń kó ní lọ́wọ́, ọlọ́ọ̀lọ́kùnrin tó gbé ẹgbẹ̀gbẹ̀ òun lọ̀gá rẹ̀ nítorí kíni ìbáfà tọ́lọ̀ lọ́rùn bá tọ́rùn torí pẹ́lú ṣe ti ọlọ́run ilé agbóhun sí àwọn ìgbẹ̀ka ẹgbẹ̀ kan lọ nínú ìlú àárín ẹgbẹ́gbàjì nínú ẹbí àárín olórí ẹbí àbí nínú ṣíṣì gẹ àárín olórí nínú lórí wá nínú yàrá torí pẹ́lú ṣe ti ọlọ́run ṣe bí mẹ́fà gbọ́gbọ́ ọba àbọ́rú alábá àbí a máa gbé àwọn akẹ́kọ̀ọ́ ẹnìkan lọ eléyìí tó ṣe pàtàkì ní àwọn oríṣiríṣi èrò rí àwọn ẹgbẹ́ mọ́ àwùjọ rí àwọn oríṣiríṣi àṣà lápapọ̀ ẹgbẹ́ mínísítì wọ́n ní ẹgbẹ́ sọ pé ọkùnrin obìnrin lọ déédéé ni wọ́n nínú ilé tóbi ní tó wá tẹ́ ìpẹ́ ọ̀rẹ́ tí kọ̀ tó fẹ́ jáde tó fẹ́ sáyé yóò àká ilé ìlú lórí ẹ̀ fọ́nà àwọn ìlú pàtàkì wọ́n tó bá ń lé ẹgbẹ́ pé ìbẹ̀rẹ̀ àṣìṣe lélẹ́yìn ẹ̀ta ọ̀pẹ́ lédè ní tó bá bèèrè ẹ̀kọ́ kìí lọ́wọ́ oṣù máa ń kó mọ́ oṣù kò dé lọ́wọ́ ẹ̀ wọ́n ló bí lọ́nà àwọn àfáà onígbàlágà tó bá pè sí ọ̀rọ̀ kẹ́lú ìgbàlágà lé abẹ́ àtàwọn tó bá tó àṣẹ. Wọ́n wá ní amúlù onífọ́lá kò ṣe ní aláwọ̀ lè ṣe ìlà. Ibi ń jẹ́ àṣẹ gẹ́gẹ́ ní fọ́ọ̀rọ̀ wá láti mú dákòtò àbí ọjà kọ̀ọ̀kì àbò ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ pé ọ̀dà mọ̀ tí a ní sí ọ̀dà lọ́wọ́ láti sàlẹ̀ nínú bàlágà àní pèyẹ ní àfẹ́ àfẹ́fẹ́ nípọ̀ máa ní sáà máa pè ní bí àfẹ́yẹ ń bẹ̀rẹ̀ náà ní ju àfẹ́ àfẹ́yẹ ń bẹ̀rẹ̀ lákòókè ń sùn bàbá yẹn ní gómìnà wa kí ni àbá bẹ̀rẹ̀ àṣẹ. Tí ẹgbẹ́ bá wọlé fún láti ṣe nẹ́kùnrin ẹgbómi ẹwà gbogbo ẹgbẹ́ ọ̀sẹ̀ ẹjọ́ ẹgbẹ́ láti wà nítorí wa tí wọ́n sọ pé owó òye pàdé orúkú yìí tó wá látàlẹ́ lórí ilé pàṣẹ náà ní sáà lọ́jọ́ kó ní pé lápọ̀dọ̀ méjì sí méjì ẹ̀rọ pẹ̀lú èyí tó máa tí ó bá wo ẹjọ́ lọ́wọ́ ẹlẹ́mọ̀jẹ́ lọ ẹjọ́ àtúwà ní àbúlá tó lọ́dọ̀ pé bá pín mẹ́rin ní ẹjọ́ jẹ́ tó bá tẹ́ tó gbẹ̀wọ́ lé lọ́kọ̀láyà tó lè ilẹ̀ ní o ìyá lábẹ́lá máa kọ́ ní bá tó lè lọ́dọ̀ tó wà pé lé ẹjọ́ jẹ́ ìmọ̀ ìgbà tó máa ilẹ̀ pọ̀ kò ní jẹ́ tó ló gbà pé ọ̀dú òun lọ ìtúlẹ̀ tó jẹ́ pé àtẹ́wá láti òkè tó bá wà láti ìmọ̀ ìgbìlọ̀ kó làbó lé lára sọ eléyìí ìgbà kan ó yẹ kí obìnrin òun la láṣẹ lórí ní omi tó bá lọ fún wá kàkàkà tó bá lọ pẹ̀lú àwọn ìyẹn tí ó ga tó lọ kàkàkà ẹrú kẹlẹ́ lẹ́yìn tí wọ́n sọ sínú rẹ̀ àbí nísìnyí tó bá lọ múlò rẹ̀ tó rẹ̀ kẹlẹ́ ni pé ọkùnrin ojú mi lọ báwọn aránkó rẹ̀ sí o máàmà káàdà rọ́jò máàmà káàdà rọ́jò ẹ̀rẹ́ gbogbo ọkùnrin ti wò orí bàwá àákùnbí sí yára òun náà ni ó lẹ́tọ̀ọ́ gbogbo ẹjọ́ lórí nínú ilé lórí pé ni bí máa kọ́kọ́ lọ wọ́n bá tọ́wọ́ alàbà fún ẹ̀kọ́ lọ́sọ̀ọ́ ló wájú ara lọ. ẹ̀fọ́ àkọ́kọ́ rẹ̀ tó kìí lọ́wọ́ ọkọ̀ fún ní ẹ̀sùn ilé yìí ètò tó mọ́ náà ẹ̀rí kejì ní ti bá sọ̀rọ̀ yìí ọlọ́run ní wọ́lá tó ti ní kí ló jẹ́ ti àlẹ́ ìlẹ̀ màrú wà nínú ìjẹ́ráàlì àlẹ́ ìlú ìtẹ̀dárakà ọlọ́run láwọn ọkùnrin àlẹ́ ìlú ìtẹ̀dárakà wọ́n ní ipò àwọn alẹ́ máa rí àwọn ẹ̀kọ́ fún wa lábẹ́ ẹ̀sán pápá pè ní olórí wa kò fẹ́ yóò lè dáhùn lé ẹ̀sán pápá pè ní olórí wa nílẹ̀ tó wù láàpù náà káàtẹ̀ láṣẹ ẹ̀ ẹnu tó pàtàkì lórí obìnrin ẹ̀sán pẹ̀lú lórí ẹ̀ ọ̀tẹ̀ láṣẹ. Bọ́tọ́ bá fẹ́ lọ bẹ́ẹ̀ olórí olórí tó bá tẹ̀ láṣẹ ọ̀rọ̀ ẹnu láti kó ìgbà lọ́gẹ̀ẹ́ káàtẹ̀ láṣẹ. Eléyìí nínú tí ọkọ̀ lè sáàbù lórí wa ní gẹ́gẹ́ bí obìnrin. Káàtẹ̀lé àṣẹ. Ṣé wọ́n ní ìṣẹ̀lẹ̀ àṣẹ ọkọ ipò rẹ̀ gẹ́gẹ́ lọ́dọ̀ ọlọ́ Kódà pé Yorùbá tẹ̀lé lórí àgbé ìṣe ẹ̀rọ àwa ṣe níjọsìn. Àmẹ́bọ̀ Mọ̀ṣánmà sọ̀rọ̀ wá àríwá àjọ̀sánná كل من حديث كان إلى صنعة المرأة خمسة على بنيتي وبني فبعد يوم وقت ما لا يوم مكي سكري يوم لوالك يكون وقت ما يوم وقت ما يتاو يوم وقت ما يوم وقت ما يوم وقت ما يتاو ẹ̀rọ bá ní gbogbo ìfẹ́ lórí àpapọ̀ ìláìrìn àjò yóò lè nípapọ̀ ọdún àti ìṣàlẹ̀ nípapọ̀ ó sọ ní wákàtí mẹ́ta ni tẹlifíṣì ní wákàtí méjì lẹ́yìn ṣubú alẹ́dùnmọ̀ sí o ìyàwó ọlá nílẹ̀ ẹgbẹ́ ló látẹ̀kẹ́ òun sùn àmì ìyẹn tó ní wákàtí méjì ní wákàtí máa ń lásìkò rẹ̀ àlejò ló kéré bá tó wákàtí máa ń rẹ̀ kò pé pàtó ọmọ ti ṣàhàrà hàn ó ti gbà rẹ̀ ọmọ náà tó pẹ́ obìnrin ló gbà rẹ̀ pé o ẹmọ tó ní ẹ̀yọ̀bá pé àwọn obìnrin ẹgbẹ́ àwọn obìnrin máa ń pé o ìwọ́n tó ẹgbẹ́ ọ̀tí kó nínú ilé ìgbẹ́ láwẹ̀ ní òpé bí lọ ṣe àìlọ́pẹ́ ẹni ọba tó gbà bá pé o rẹ̀ tó pé tó gbà rẹ̀ tó pé wà á sọ lẹ́nu fáwọn ìjàmbá ó sì sọ adé ẹ̀ tó ṣàgbèrè tí ò fèsì náà tó fi di mẹ́lẹ̀ ọkọ rẹ̀ tọ́kọ rẹ̀ tó wà á tọ́ àti ìfáwọn ìjàmbá ẹ̀rọ náà lè fún àfikún tí ti ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ nǹkan mẹ́lẹ̀ ló jẹ́ mẹ́rin tó bá ka kọ́ ọ̀pọ̀ tí ò bá tẹ̀lé àná tó bá kọ́ ọ̀pọ̀. قيل لها ترى لو في الإسلام ما تقلت بكل جنة من أي أبواب شئت Ọlọ́run lẹ́nà ìbòrò àgbàwọ̀, gbọ́wọ́ gbọ́ rẹ̀ pàrọ̀ lẹ́nà pátápátá náà sí kalẹ̀ fún ọ̀nà lára rẹ̀ fúrò lẹ́lẹ̀. Àwọn ìdíjì tó bá wùwẹ́ o ní kò gbà wọlé. Ẹ̀rẹ́ ilé ọmọ bẹ́ẹ̀ náà àtàbátẹ̀lẹ̀ sí. Ní ilé ọgbọ́n ló gbà wọlé àrí, mẹ́fẹ́ àtàwọn jẹ́ orí ẹgbẹ́ ẹgbẹ́ sí kẹ̀kẹ́ tó yẹ wọ́n ń gbàtà wọn tó dáńtà lọ kọ́nfẹ́sì kan láti kú pẹ́lẹ́ tó wà jẹ́ oníbi tẹ́lẹ̀ lọ káàkiri tọ́jú wa ọ̀rẹ́ ìlú tẹ́lẹ̀ gbogbo àwọn ènìyàn ìdí láti ti bára òkè ní òkè obìnrin àtọ̀mọ̀ wọ́lọ̀ òkè àyè náà pẹ̀lú wa tó gbajú wọn ọjọ́ ọmọ ọ̀tún jẹ̀mọ́nà tí wọ́n ti ráàlì jẹ́ gbogbo ìwádìí ayọ̀ láì náà àti ìṣẹ̀kú bèèrè ọ̀rọ̀ tó fi rán ọ́nà ìyẹ̀kúyà ìgbówàwẹ̀ tó wà àjẹ́nà jẹ́sù inú obìnrin tẹ́ ewu iṣẹ́ ló ṣe ara tẹ́ ilẹ̀ ti pé wà àkọ́ àti làwùjára tó tẹ̀ láti ọkọ rẹ̀ ìtẹ̀ láti ọkọ dẹ̀dẹ̀ ni rẹ̀ dẹ̀dẹ̀ ni alábìnrin kan ó wájú àlejò àwọn ọmọ náà wà nípa wọ̀wá wà lórí àyọ̀ tó lẹ́yìn kan ẹgbọ́dọ̀ ọdún pẹ̀lú ọgbọ̀n mú ṣe ẹgbọ́ kúrú wá bí ọmọ ọmọ yẹ̀mọ́ obìnrin ní òde sọ bẹ́ẹ̀ tó bá tẹ̀ tó bẹ́ẹ̀ yóò máa ẹ̀yí ẹ̀yọ́ fún máa jẹ pé rẹ̀ ló kàn parọ́ ìdí ṣùgbọ́n ẹni tó ń gbó pẹ̀lú òun ṣe ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àti ìrìnàmọ̀ ọ̀dá kátà ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ púpọ̀ oh. sí ní sí o pé yóò jẹ́ lórí ayé àti kẹ̀kẹ́ lọ́kẹ̀dá àwọn ọlọ́wọ́ tí èké tó ní láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí èké tó ní láti bẹ̀rẹ̀ tó wájú àti èké ọ̀tí tó yẹ wọ́n ti fi máa tà rẹ̀ sọ tẹ́tẹ́. Adébí ló tó múra sí o, fàáyé owó ìjà mẹ́rù àwùjọ o. Wọ́n ní wọ́n fi wọn wọ̀nyọ̀ àìsẹ́lẹ̀ ẹnu mákẹ́lẹ́ ilé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yẹn. Ipò tó wá tọ̀rẹ̀ sí lọ́bẹ̀ẹ́ tí wà ló bá rẹ̀. Ẹgbẹ́ ìṣẹ̀ láṣẹ ọkùn ètò ṣe pàtàkì ni ó nínú ẹ̀kọ́ onígbà wọn wà. Agbẹ́rẹ́ láfẹ́ fèrè màá tó yà pé níbi tí ìbá ti ìṣe bá ti ṣe lọ. Káàkiri ló bá ní ìṣẹ̀ láṣẹ. Ìgbòrí láti láṣẹ kì í nígbà tó bá dùn rárá o. Rárá o. Ẹ bá ní àṣẹ láṣẹ ẹ̀ṣẹ̀ ìṣẹ́ nígbà tó bá dùn mọ́ àlùkà Di fatti sono pensieri casi essi. Ecco quando lo spendiamo all'aula e già mi esatto e quello già io ma che Ìyẹn àti ìfọ̀mọ́ àti ní alẹ́ ìmọ̀ràn ìlú sí àtìkámọ́ ló mùsùlùmí gidi ìmọ̀ gbọ́rọ̀ aláṣẹ lẹ́nu aláṣẹ lórí ìròní aláṣẹ ọkọ̀ lẹ́ẹ̀bí ẹ́ wọ̀kọ́ àlọ́kẹ̀tẹ̀lẹ̀ tí mọ́ àhápá àwòkárì nílé nǹkan tó bá rò àbí tí ò bá rò máa lámù ló máa rò bẹ̀rẹ̀ màá sí àlọ́kùn àbí nǹkan ẹ̀ bá ti ṣe ṣe ẹ̀ṣẹ̀ nígbà tó kọ̀ fẹ́fẹ́ lélẹ̀ lọ́kẹ́ bá ní pé ìyá lágbájá lọ́ tí wo tó níwò yà ẹ̀yìn lẹ́nu ọgọ́rọ̀ jáko tẹ́gbẹ́lá tí ẹ́gbẹ́ gẹ̀rẹ̀ òtẹ́ lọ́rùn kan tí ọkọ ní ìyàwó kùtì tẹ́lẹ̀ yìí kò tẹ́lẹ̀ yóò tó kò tẹ́lẹ̀ ní ọrùn nígbà yìí wà á tẹ́lẹ̀ wọn á làbí ló ń ní ọ̀sẹ̀ lọ́nà ṣùgbọ́n tó bá ní kéèyàn ṣe ẹjọ́ ìgbé ìkẹ́ni àlẹ́gbẹ̀ tó pé mi dára láti mọ́ sí léyìn ìyá aláwọ́dá ìjáàbò tó ń lò ní ọgbẹ́ ọmọ ló mọ́ ọmọ ilé àgbélé kò fáìlì ojú mi mọ́ ìgbà ẹ̀lọ méjìlì ni wà ní ìtẹ̀lọ pẹ̀ àbí mo fẹ́ kó bóra kó pupa ìgbà ẹ̀lọ ní ìtẹ̀lọ pẹ̀ nítorí ike ní òbí tẹ̀lọ pẹ̀ bẹ́ẹ̀ ìtẹ̀lé ìjọba ẹ̀lọ́ pẹ̀lú méjì papọ̀ àbí ìkẹ́jù kan lọ. Ọlọ́run tó wọ́n ṣe kẹyẹ, ọkọ̀ ní kó lè ti máa lọ́nà méjèèjì. Ìkẹ́jù kan lọ. Ọlọ́run ló kọ̀ ìgbà yẹn tí ò bá ṣe kò ṣe ọkọ̀ ẹ̀. Ṣùgbọ́n ní kọ́kọ́ ń bá láṣẹ níbi ìkẹ́sí èsì ẹ̀ṣẹ̀ Tára ìtẹ́lọ́kọ̀ yìí láwàá fi rí àwọn ọ̀kẹ́ tó pọ̀ táwọn ìtàkùrọ̀ lára tí ọkọ́ òun náà ni wípé ògbọ́dọ̀ jáde fún olè ọkọ̀ ẹ̀ bìdú ní ilẹ̀ láìpàlọ́lá ògbọ́dọ̀ jáde fún olè ọkọ̀ ẹ̀ láìpàlọ́lá ó dàbẹ̀ tó bá jáde ìlú ìkẹ́bẹ̀ sí ìkẹbà ṣe lọ́nà tó bá tàbẹ̀ lọ àdúgbà bá tó lókùnkùn jà ìléṣà waɗanda ya alfahari zuwa ƙaunar fi buyuti kun ẹgbàlẹ̀ ọkọ̀ yíjọ́kọ̀ wàlá àwọ̀rọ̀jìnà bàbá òjá ìjáre ní ìjà tó kúrò ẹni ẹ̀rọ náà jáde ní jáde àìmọ̀ kan ẹjọ́ sí tó wà kẹ́sì lórí bóná jáde ẹlú àlára kẹ́lẹ́jì ó wà ní sọ́rọ̀ tó múra ní múra rẹ̀ ní pàtó ìkejì ní kẹ́kẹ́ jáde lọ́rẹ̀ tó lè kí ni yóò tọ́ àìpẹ́ obìnrin ọjọ́ rẹ̀ láti fún lé àkókò bá yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ alihamdulilá ìtóbìnrin ìfẹ́ lè sáàtì lábẹ́ ẹ̀wọ̀n ní ti sọ fún yín ni ẹ̀ẹ́sẹ̀ lé ní ìfẹ́ wà jìnà ní gbogbo ẹ̀lọ́gbọ̀rọ̀ ọ̀rọ̀ Ibi ẹkùn mi náà ló kú bí ẹ̀mọ̀ ọ̀nà ní ẹ̀kú tàbí ti ọ̀dá ìkọlákọjá. Tẹ́ bá fẹ́ rí ní ọ̀dọ̀ ẹ̀lẹ́dẹ̀ rí ní. Ẹ̀sì sọ̀rọ̀ pàmíṣẹ̀ òun, òun ló fàyè lẹ̀. Ìtọ́kùnrin bá fẹ́ ṣe lé ń gbà mí. Tí àwọn ẹ̀ bá ní kọ́ńtàrí òfin ọ̀dọ́ máa dá wàhálà sí lọ́rùn ní ọ̀dọ̀ bàbá ìyàwó yìí. Bẹ́ẹ̀ ni ọmọlé ẹ̀kọ́ tó ní ẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀kọ́ yé. Àbùkẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ kan wà kẹsọ fún wọn tẹ́fẹ́ ọmọ náà sí jẹ́ kí bàbá rẹ̀ mọ́nà pé kò ṣe kó ti ti wà ní o àti pẹ̀lú ìyọ̀ǹdẹ ẹjẹ́ fi fún wa láì ọdún náà ló jẹ́ fún obìnrin bẹ́ẹ̀ pọ̀tọ́ obìnrin ó gbogbo àkókò ìpínlẹ̀ púpọ̀ lọ ní àkókò ìsáré òun àwọn ọmọ fún àkàkẹ́ mọ́dá wọn lọ́wọ́ sáré pẹ̀lẹ́fẹ́ ẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ ìsàmọ̀ ìgbẹ́ ní ìta àtijọ́ ìgbà tó láta àpẹẹrẹ ká Òun lọ da lọ́dọ̀ bàbá rẹ̀ pé ìfikọ́ nìyàn ọ̀nà ìdé tó wà ó. Àbí kó lọ ọkùnrin yẹn mọ́ mọ́. Tọ́kùnrin bá sọ níyà yóò sọ ní ariwo tí àbá ló bá mọ̀ fẹ́ ara. Ṣé fún àwọn ọ̀rọ̀ mi ní tó lè bá ní fún mi? Kẹ́lẹ̀ tí a bá lè lọ́nà tó ga, ẹ̀ kó bá lọ da. Torí pé ìṣojú ẹgbẹ́ ìtọ́jú di bàbá lọ. Mọ́tà ń fi ní lọ, kò lọ tajà o, kò lọ rojọ́ o, ó fẹ́ lọ sí lọ́nà tó ń ti bẹ́ kó bá ìyá. Bí bàbá lórí ìjọba tó ní ìdí fáwọn Olùrẹ́lẹ̀ kẹ́lù àdídẹ̀lẹ̀ wa, alẹ́bí ní ẹni kọ̀ọ̀kan ìyàwó rẹ̀ bá sẹ́rò ń dáná wọ́n rẹ̀. Kó ń fẹ́ lọ mọ́ṣáláṣí lọ sí ẹ̀sùn wọn nígbà yìí. Bí ọ̀pá ní ìjọ tó bí ìṣòfò. Yàrá mi rọ̀ kẹ̀rọ̀ láti ẹ̀rù lẹ́rù, ìmọ̀ àwọn ìmọ̀ sáàyè àwà, wà ní ìtùwó ní ẹ̀rù gàrú. Ẹ̀nà ọkọ̀ fáwọn ẹrú kiri sọ́ba ní àmẹ́kẹ́ lọ mọ́ṣáláṣí. Ẹ̀nà ọkọ̀ fún yàrá ìlú tó mọ́ ẹgbẹ̀rẹ̀. Bó Porque é muito profundo. Nenhuma vai lá seguir. Ele caga a olhar. Caga o outro. Sobre o governo já dele, lá vai olhar. Nínú àwọn ẹ̀sán tó pọ̀lọpọ̀ obìnrin fi ń du ọkùnrin ní ìlú. Ẹgbẹ́ iṣu mi ti tẹ̀ láàárín lọ́kọláya. Ìfọ́sọ́tọ̀ àwọn tó ń sọ fáwọn bá gbọ́ yé yẹn tí kò tẹ́lá ìtọ́jú jáde bẹ́ẹ̀. Lọ́kọ̀ máa jáde ní kí sọ fún irú kẹfà yìí tí ó bá mú. Inú ẹ̀tọ́ ọkùnrin bá ló wà níbi gbé adúlé òun náà kò pé ká bá ìrọ̀rùn dá nígbà tá a bá fẹ́ lọ kìkan. Náà ọwọ́ akẹ́lọ̀ gẹ́lò ó bá yọ dá. Fáàtì gẹ́lò ní bùkátà pípẹ́ ìdáwọ́ tó yẹ fún ọdẹ pọ̀ tún. Ọdún ẹ̀ tó pè ní pé ọlọ́pẹ́lá ìdí ẹ̀rùn ló ti pẹ́lú fún ìdílé ẹ̀kẹ́ ní ọjà pọ̀ máa ní kí n débẹ̀ torí tó bá lọ bàyọ̀dá tó bí ọ̀dá fẹ́síkí márùn-ún ògbèrò ọ̀rọ̀ tí wọ́n yọ̀dá yẹ wọ́n ti sọ ọ̀rọ̀ káàkiri sí òkú ìdágbé ni iye gbogbo ọ̀rọ̀ ló sì wá kóòdù báyìí báyìí tí ó tún wáyé lọ ìjọba ìlú ẹ̀tì jáde sọ́kọ́ tó tẹ̀lé ohun ìrẹ̀lẹ̀ nínú tí ó dáa náà bákanáà nínú ẹ̀sọ́ ọkùnrin orígbẹ́gbẹ́ ilé ìṣẹ̀lẹ̀ kí ìlú nílẹ̀ ìṣẹ̀lẹ̀ sáàbẹ̀ ha kó jẹ́ ọkùnrin gbogbo òun ẹ̀tọ́ rẹ̀ torí wípé ẹ̀tọ́ tó gbìyànjú fún ọkùnrin eré torí pé ọkọ rẹ̀ ní ilé ẹ̀tọ́ ọlọ́kọláyà náà sì lélẹ́yìí

máa máa lẹ́pẹ̀ gbogbo obìnrin bẹ́ẹ̀ hápà lóbẹ̀ títí títí títí títí tí èyí mo rẹ̀ pé kò sí ìgbẹ̀rẹ̀ tó ń ṣe lọ́pẹ́ láti ọmọ ọmọ ìṣẹ́pẹ̀ fún obìnrin bẹ́ẹ̀ tó yẹ pé kẹ̀kẹ́ ló fà á bóyá ìlera obìnrin ní òtó Gbẹ́kọ̀ọ́ gbádùn ó ní bí ni ó ṣe ṣàlàyé oníṣà fámílì ìyẹn lẹ́yìn ọkùnrin náà gbọ́dọ̀ máa máa irú ìṣesí obìnrin tí ó bá wà lábẹ́ kékeré ilé ẹgbẹ́ ìdúró lẹ́tọ̀ ni àbí àkófẹ́ tó ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ tó yí ti ṣẹlẹ̀ ní bóyá lágbo ara rẹ̀ kò sì yé náà obìnrin òní sọ́dá kíní ó ní má tẹ̀jọ bọ́ ara rẹ̀ ní orí ẹ̀ gbogbo ìṣe bá ń fi ẹ̀kọ́ olóòtú ọkọ rẹ̀ yóò mọ̀ gba ìfẹ́ ọ̀lẹ́kà lórí títí títí tí ó fi hàn ẹ̀rọ tó yé ìwé mọ̀lẹ́ta lẹ́nu lè ti dàbá títí ń dà lọ bẹ́ẹ̀ ìyẹn náà ló fà mẹ́ pé àwọn aṣáájókù ní agbọ́dọ̀ àti ti ara wa máa ń kọ obìnrin ẹgbẹ́ rẹ ní tí ó dábíà lọ́dí máa ṣe fún wọn ní ẹ̀yà gbogbo àkọọ́dún ní òkè fún ẹ nígbà tó bá tó fún ẹ tó wá fi owó ṣe pọ̀ ní ìṣẹ̀fẹ́ àtàkì tó bá ah, tó ti ẹ̀rù wọ́n tó bá ń lè fún yẹ̀ nírú mọ̀nà bẹ́ẹ̀ aláìjà rẹ̀ wọ́n. ẹni bàbá ọ̀dọ́ wa ń lè bẹ́ẹ̀ pé ẹ̀ká àwọn ọ̀sùnmọ̀ bá kéèkì pẹ̀sẹ̀ǹtì yóò dárò ìbínú ọlọ́mọ wáyé láàárẹ̀ lọ. bákan náà tí ó ń kẹfẹ́ bá lọ jẹ́ kó ọkùnrin náà lọ máa àgbẹ̀rẹ̀ ta òun máa lè ní pèsè. ọkùnrin òní pé obìnrin ọgbọ́dọ̀ gbàwẹ̀ adámù sí yá bìdúrù ní ìdìní lọ́wọ́ àṣáàrẹ̀ ìlọ́wọ́ àádọ́ ẹgbẹ́ lọ́pọ̀ bá wà ń lé tọ́kọ̀ òṣìláàbù tó wà ń lé tí ó rìnrìn àjò obìnrin ọgbọ́dọ̀ gbàwẹ̀ láwẹ̀ sí ẹ láwẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àwẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀yìn obìnrin ọgbọ́dọ̀ gbà ilá bí ebi ni àyà àti kó bá yọ̀ǹda lọ́wọ́ ẹ̀. Kẹ́lẹ́bà ọ̀fẹ́sọ̀ ẹ̀sọ́ ọlágbára ni ẹ̀rù. Ẹ̀kọ́ rẹ̀ ti ọlọ́run láti ọdún ìṣọ́jú ní bọ́dé obìnrin kẹ́tọ̀ gbọ́dọ̀ gbà rẹ̀ rẹ̀ mọ́ ní sọ́ọ̀dé ní bóyá rẹ̀ mí lẹ́nu obìnrin gbọ́dọ̀ gbà. Àyà àti kó sọ fọ́pọ̀ ẹ̀kọ́ ló lè gbà. Torí kiri, torí pé ẹ̀tọ́ ọkọ ló lágbára. Ẹ̀tọ́ ọkọ nínú ìṣẹ̀lẹ̀ àjẹmọ́ kí ni kò rẹ̀?

ẹlọ tó pé aláwọ̀ ló gbogbo wà ìlú àpàwọn oúnjẹ àgbàgbọ́ wá jẹ́ àrùsùn pẹ̀lá ìpàdàlá ọmọ ìlàyé lọ́rùn bẹ́ẹ̀rẹ̀ ìyàwó ẹ̀rẹ́ kẹfẹ́mù tó bá ti fún ìrọ̀dá olóyìn ní oúnjẹ ẹ̀mù àbí ọkọ̀ tí ẹ̀ kó láàrin lédí àpò mẹ́ta lọ́tílá ti ṣe orí alẹ́nu mọ́ ìdílé ló lọ́pàá yẹ̀ yìí tó wá tó báyàwó káwé ti lágbàtí èso ti sùn yá lágbàjá orí àtọ̀ lọ sí ilé èsì kọ́ sí sí kọ́ sí tẹ̀mó kí ló ní àrígbò mi àpọ̀jú tó kẹ́mí o lọ dáná lélẹ̀ ẹ̀gbọ́n ní ìsàlọ́pọ̀ ni náà sábà lọ yìí ṣùgbọ́n tó kọ́ bá ti fún ní ọ̀gá òun náà ní béèrè tí yóò lọ bí lára onínú ẹ̀tọ́ mi náà ni ilé iṣẹ́ ṣe atúmọ̀. Bákanáà nínú rẹ̀, ó ní obìnrin ò gbọ́dọ̀ fún ẹni kankan láti ẹ̀kọ́ wọlé ọkọ̀ ẹ̀tọ́kẹ̀ bá ń kúrò wọlé. Ilé iṣẹ́ ti ṣe pàtàkì. Sọ́dọ̀ àwọn àwọn olùbá alẹ́bí ṣe ní ẹ̀tẹ́ sí ọ̀dá. Àwọn obìnrin ò wọ́n àgbọ̀dọ̀ jẹ́kẹ́ nìkan wọlé ọmọ wọn tọ́kùnrin bá fẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ tó ń kó ìṣẹ́ pọ̀ jù mo fẹ́ ní ọba lè bẹ́ẹ̀ yìí wọn. àbò fẹ́ ní wọ́n alẹ́ iye yìí wọ́n tẹ́lẹ̀ báyìí. gbé wa sọ pé àtẹwà látò tó lọ tẹ̀lé. ìsàlẹ̀ ìgbẹ́ tó ń ṣe bá láti ẹ̀rọ ìrírí inú ìfọ́sẹ̀ ìyẹ̀wò mọ́ ọ̀pọ̀lẹ̀ láti ẹ̀rí. ẹni wọn sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ bínú kí tẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ kí ló jẹ̀mọ́ ìṣàjọ́ ara pàdé pàmílẹ̀ làmọ́ ní kẹ́kọ̀ọ́ wa tó bá wù rẹ̀ ẹ̀kẹ́ ló fi yóò ṣáde lè ní tó bá wù rẹ̀ torí pé àìsó pàdé fún ni ọmọ tó kó nípa kọ bá mọ tó wà ní sí ní ẹ̀kọ́ tó ṣe ẹni tó pàdé mọ ọlọ́ni afẹ́lẹ̀ ọ̀làdúrà lójú yìí àwọn afọ àbíkọ̀lẹ́ ní àní àwọn àpá ìdí ẹ́ àwọn àwọn ìkẹ́lẹ̀ àti ìdí tó bá wọ́n rẹ̀ lọ́sọ̀ fún àkọ́bá òkú rí lọ. Tó owó obìnrin ni máa ń bèèrè lọ́wọ́ ọkọ̀ sí kí ló dé ìgbọ́ ọkọ̀ tẹ̀ lánàá mi. Eléyìí náà ṣe pàtàkì. Àìmọye tó dá wa lálẹ́. Obìnrin kan ló ń tọ́kọ̀ rẹ̀ sọ. Ibi ilé wa rè. Ibi tẹ̀lé ilé ní ayára wàhálà bá padà tẹ́lẹ̀ ní kílẹ̀ ní kílẹ̀ sí lórí òbí láàrín àwọn títà rẹ̀ gbọ́nà fẹ́ ilé ìka ilé ìta bá fẹ́ sí ìpẹ̀lẹ̀ bí a ti bẹ́ òkè tó bá tẹ̀lé káàkiri lọ́wọ́ òkè níbẹ̀ ẹ̀kọ́ onípàṣẹ fúnfẹ́ ọlọ́sẹ̀ máa wá ń gbà ilé owó náà nílẹ̀ ìdí wọn bẹ́ẹ̀ máa ń gba yín bọ́ sí lápẹ̀lú ẹ̀ ẹ̀ẹ́dà kí ẹ̀rọ tó tó mú ẹ̀rí jẹ̀kú àrùn Ẹ̀tọ́ obìnrin ẹni ló fúnṣẹ́. Tó àwọn obìnrin náà láti èdè ó lè máa jẹ láàrin abẹ́. Ká mọ́ rò pé ẹni tí ọmọ rẹ̀ bá sọ fún wa pé, "Báwọn nìkan máa dúró sí o, àbí sàrándà ní kánọ́rò pé ní obìnrin yẹn aláìdáadì àbọ́kùnrin aláìdáadì àbí nínú ọ̀sẹ̀ ilé ìfáàkùn obìnrin nígbà tí iṣẹ́ tó wà pẹ̀lú hábù tó ṣe pẹ̀lú nínú àwọn ojúṣe tẹ̀ka fún ọkọ̀ wa ni. má kẹ́kẹ́ rẹ̀ nínú ojúṣe tẹ̀ka àwọn ojúṣe kan wà àjọṣe láàrin ara wa nínú rẹ̀ ilé àwọn akẹ́kọ̀ọ́ nínú àwọn ojúṣe oríire ayáto ìlẹ́yìn kàmọ̀ tọ́júlé wọ̀lá ọ̀gá àtàwọn ọmọ wà ní sí gbogbo tàlàkáàtì ìfẹ́wò àti àwọn ìsìnkátọ́ kọ́mí òní orí tí a ti sán ọ̀lá lójú orí ní ó ti fọ́ agbọ́dọ̀ máa bá amójútó ìkẹyẹ. Fún àkọ́lẹ́ fún àwọn ẹ̀rẹ̀ lẹ́lẹ̀ ń bá jọ, àwọn amójútó àwọn ẹ̀rẹ̀. Àlẹ̀kẹ̀ máa fẹ́ ilẹ̀ ní. Nígbàtọ̀ rò pé fún àwọn ẹ̀yìn ṣe rí rẹ̀. Ọkọ̀ tí ayọ̀ ara amójútó. Ìmójútó lé ọkọ, tẹ̀síṣù lè fẹ́ kí ṣe ọkọ máa máa nínú ojútó obìnrin ni. Àwọn dáná ọkọ̀ rẹ̀ nítorí fọ́sọ́mà ilé ọkọ̀ ẹ̀ ṣe rí rí. Èwo ni ẹgbọ́dọ̀ sí ilé ìgbẹ́? Àti kọ́

èyí obìnrin agarajẹ̀ èyí náà jẹ́ ní ọkọ̀ ní kílẹ̀ ìdájẹ̀ lẹ́nà ọmọ tẹ̀bí fáwọn ọkùnrin ilé wa gẹ́gẹ́ ní pẹ̀lẹ̀ gbogbo kàtà àtúnṣẹ́ ilé àwọn kan ní ìfẹ́ ìrẹ́ ilé ẹ̀ṣẹ́ ilé máa ń sìn ọ̀pá-àrọ̀lá àgbàkátà tó tó lè kẹ́lẹ̀ yẹn ń bọ́ nìyẹn o nítorí ẹni tó náà àpapọ̀ tó gẹ̀ẹ́dẹ́ gẹ́gẹ́ ìdájọ́ fún ọkọ̀ ọkùnrin lè bá sọ àwọn ẹ̀tọ́ tó máa fọ́kùnrin lè ìta bá sọ yóò yí obìnrin bẹ̀rù bọ́ọ̀ já mẹ́kùn tó ń tó pẹ̀lẹ́ lẹ́yẹ tí ní ilé ẹ̀sọ́ dẹ̀dẹ̀ lórí iṣẹ́ tó yọra pè lẹ́yẹ kí lọ sí. tó a gbọ́dọ̀ ojú tó lè ọkọ̀ wa kátàkátà kátà ó kọ́ ẹgbẹ́ ilé ṣe pẹ̀lẹ́ ẹni ìbèrè lẹ́kẹ́ dáná pọ̀pọ̀ ọ̀ dáná pọ̀pọ̀ ọ̀ lè ṣe nínú ọkọ̀ yẹn ẹni tó dáa ju ẹnì kọ̀ọ̀kan wa ló ṣe ṣe nínú ọkọ̀ yẹn olóògbé fásitì mọ̀ ọmọ àdébà kọ̀ọ̀kan mọ̀ صلى الله عليه وآله وسلم وفي علي بن أبي طالب Fátímù lọ bá ẹni ìjọ pẹ̀pẹ́, ẹlẹ́pọ̀ ẹbá àwọn ọmọ ọ̀dọ́ gbogbo ó fi lọ sí yìí, àmọ́ ọ̀gá àti gbogbo ẹ̀. Ní Fátímù máa níbi nìyẹn, ìrùmọ̀ ìpálẹ̀ sí Fátímù lọ bá ẹgbẹ́ ọmọ ọ̀dọ́ mẹ́wàá nínú ẹ̀yẹ lọ́dọ́ lọ mọ́rọ̀ àlejò ọ̀dẹ́ kìíní yóò kó fàájẹ̀ nínú yóò pé ọmọ mi ìdí ọkọ̀ lọ́wọ́ yóò ti bẹ̀rẹ̀ ọkọ̀. Dípò kálẹ̀ ìlànà lókè ẹ̀láìlá ọmọ ọ̀dọ́, àbí kí ló ṣe? annabi kuma sai subhanallah wa alhamdulillah wala ya abi allah akbar ti ta ji ta tiri eh e pa do be e yo be na le bi nan ka le pa be eh ye to ba ni le do ara le ko mo le ka na o an tẹ́tẹ́ láti lọ́mọ ọ̀dọ̀ ẹlẹ́ka kó rí lẹ́nu abẹ́rẹ́ pẹ̀lú àkúrò rẹ̀ obìnrin yìí máa jẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ lólé ókè ókè àkúrò rẹ̀ lóbìnrin lọ àkúrò rẹ̀ lóbìnrin lè gbé wọ́n náà bẹ́ẹ̀ lè máa dé nínú ọjọ́ òfin ṣiṣẹ́ ọ̀nà wọn ló ń àkúrò ti ẹ̀dá pọ̀ ó sì lágbára ìyẹn ló rọjú wàhálà wọ́n ti máa ti ìṣẹ̀lẹ̀ lábẹ́dá títí òbẹ́ gbogbo kẹ́lẹ̀ láti wọ́n sùn tí ò bá fẹ́ jáde wọ́n tó wá ń káwọn obìnrin tó ní kápò bí sáàrùn wọn lọ́wọ́ dé kò sí. tí búrọ́ àtọwà sọ pé ó sábẹ́rẹ́ bá wa o ẹwà mú wọn bá sọ wọn bí fẹ́ kọlọpọ́ọ̀tù ẹwọ́ ní ẹ̀ àtàkù àlà ọkùnrin bá ní akóni ẹbí ìgbébí ìdílé yóò pẹ̀lú fi jáde ìlú lágbára gáàsì àbẹ́ èdú kò tí ẹwọ́n bá ní fásitì ọmọ ní ìmọ̀lẹ̀ àti ah, ọkùnrin náà wọ́n kó bá ìlú dáa fún wa ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ wa gbọ́dọ̀ mọ̀ kódà gẹ́gẹ́ wọ́n tó bá sí sọ sẹ́yìn ẹgbẹ́ tó bẹ tó bá ń wọ ọkùnrin tó wọn lọ pa kó tó ká sọ kó lọ ta àbí ẹ̀wọ̀n tẹ́ lé yẹ ara bẹ́ kó rẹ̀ pátápátá wọ́n bá gbà láyé tàbí olówó ńlá àlejò ọmọ ọ̀dọ́ àlejò gbẹ̀ ṣùgbọ́n tó ilé ìsinmi ojúṣe wa rẹ̀ wọ́n dáre palẹ̀ o ẹgbẹ́dà kọ́ àlàkàlà o ìkànnà títà ẹ̀rọ̀lá pé ọmọ ọjọ́ ń pe àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà nígbà tó bá náà títà bá kó tó lọ ń bẹ̀rẹ̀ sátọ̀ ń pa ìdíkùrẹ́ ní gbogbo ọ̀sẹ̀ ní ẹ̀kẹ́ ti dẹ́dẹ́ ẹni wọ́n pe àwọn àbáṣàkàkiri àwọn bá ti bá lọ́wọ́ náà ti bẹ́ẹ̀ yarí náà wọ́n bá ń lọ́wọ́ àwọn àgbòdò ẹ̀rọ ìdí akúrò àtàyẹ̀ o ẹni tó dáa jù wá lọ ní ẹ̀ ṣíṣe bá fún ọmọ àlẹ́jì ọmọ oníṣẹ́ ọlọ́run àbí níta wọn lọ́wọ́ pẹ́lẹ́ ọmọ pẹ́lẹ́ ìbáwọ̀ àmọ́ta àtọ̀mọ́ níta wọn pẹ́lẹ́ ìwánẹ́bí ọlọ́run ó ti gbogbo ẹ lọ kò sí bẹ́ẹ̀ ní ṣe ní ìdánilẹ́ ọkọ̀ ojúṣe wa ní ẹ̀kọ́ wa ní kódà àwọn olówó tó yẹ pé ní à ń lo bá ń bẹ ẹ̀gbọ́n oúnjẹ tọmọ oúnjẹ ẹni kẹfọ yìí kò bọ olówó lè gbé olówó rẹ̀ ẹni máa àti ṣe nínú ẹ̀kọ́ wa lẹ́yìn ilé títẹ̀ ìbápọ̀ àkàrà àwọn ajú nínú sọ́pọ̀lẹ̀ bára sí. Fákẹ̀lẹ̀ rí nǹka tí ó dá tí agbọ́dọ̀ mọ́ sí agbọ́dọ̀ mọ́ ẹ̀kọ́rẹ́ ìjọ ọkọ̀ wa lórí ẹ̀sìn. Ààyè ah, ohun ilé ẹ̀sọ́ pàtàkì. Tẹ́rí ká tó ní nínú ẹ̀sìn, ọwọ́ náà ló wà pẹ̀lú kàbí ìfẹ́ ìyàwó ló nílé ju ọkọ̀ lọ. Ìgbà mí sí ń bẹ ọkọ̀ lórílẹ̀-èdè àwọn méjì máa ń ṣẹlẹ̀ o àwàjọ mara lọ́wọ́. Àdébì sọ́nà àdíṣì kẹta ìgbọ́nà bá léyìn ẹ̀kẹ́. Ṣé ẹgbẹ́ ló jí lóòrù láti ẹ̀nẹ́ fìlà? Ó wá jí àwọn ẹ̀nà. Ó jí àwọn ẹ̀nà. Èyí pàdé àwọn abẹ́ máa ṣe ìrànà àbí ẹ̀tọ́ ìjídé òkú ó tẹ́lẹ̀ olùkú lórí sí lórí. Àyà lágbọ́já. Àti tó Àdúgbà tó sọ́dà kéjẹ̀ pé ọlọ́run bá tó bèèrè yẹn. Ó lọ kọ́ bèèrè máa fi sọ ọkùnrin. Ilé ìjìmọ̀ tẹ̀lé ní àkọ́kọ́ lórí ẹgbọ́kùnrin yẹn gẹ́gẹ́ lórí ìjìmọ̀ ṣùgbọ́n ní ẹgbùn. Ọkùnrin ti dákú jẹ lọ lọ́sọ̀rọ̀ rẹ̀. Ìbí ìjọba bá fún àbá bá tó gẹ̀ẹ́sì ọkẹ̀ jẹ lórí ìta. Kéde tí wọ́n ń jẹ. Ibi lóró ti wọ́ lára dé. Bóyá wo bèèrè sí ilẹ̀ ṣe òpọ̀ wọ́n ti lè jí lóru. Àbí ọdẹ ìsọ̀lá lẹ́gbẹ̀ẹ́ sọ́kò tí ìdẹ́ àlébà akágbèrè nínú ẹ̀dùn kọ́kọ́ jù tó fẹ́ yẹ lẹ́dọ̀ àkọ́rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ adébí tuntun wọn mi sí ọkọ̀ rẹ̀ sí wà àbá alágbájá ẹ̀dìdì káàkùnrin náà wá gbélé yìí o torí obìnrin tó bá dẹ̀ wò sọ̀tún àdẹ́gbà ẹ̀rọ tó ṣàmùlá bákan náà nínú tó tún dá pé a máa àwọn ọkùnrin lọ́wọ́ níbi iṣẹ́ wọn ẹ̀rọ àti ṣiṣẹ́ ilé tán iṣẹ́ tọ́kùnrin tó wá ń ṣe sí èé tọ́wọ́n èèyàn fún wa káàmà àwọn lọ́wọ́ lórí ẹ̀ lápòjú ọkùnrin ti ṣẹ́kẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kẹta lè bá ṣe jẹ́ ṣe àdìyàn lọ́wọ́ ọkọ̀ ẹ̀ṣẹ́ lọ tàbí wọ́n mọ̀ tí wọ́n lè fi pọ́pì lè ṣe pásọ ó ti ká sọ wá lé ẹwọ́ àtúnmọ̀ mẹ́tò àdúgbàtì àtúnmọ̀ ìyọ́mọ̀ àdúgbàtì àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ tó wọ́n tàbí àìṣà àbájọ́ tó wọ́n méjèèjì wọ́n tàbí ló jẹ́ fún àìṣà wọ́n fẹ́ àtúnbẹ́ ìgbónú àwọn àtúnbẹ́ ìgbónú àwọn èyí náà mẹ́wàá tó wọ́n fún mẹ́wàá tó jẹ́ náà láti máa rẹ̀ ọlọ́wọ́ àríwá rẹ̀ ọ̀sánlá ọ̀rọ̀ bí aláwọ̀ àjùmọ̀ ọkọ̀ ẹ̀ àtúnbẹ́ ìgbónú Oko ó fi láwọn ẹ̀sìn tí wọ́n nílé. Ìyàwó rẹ̀ ní àwọn olóògbọ̀dọ̀ àwọn nìkan. Àwọn ẹ̀sìn yẹn, òun wà lọ tó àwọn koríko látọ̀kọ̀ òun ó fi sórí láti jẹ́ ká àwọn fún àwọn ẹ̀sìn yìí. Ọjọ́ di pé ní àgbògbò kankan lọ́wọ́ fún ní ọkọ̀ rẹ̀ lẹ́rú ó gbé lórí ní o eléyìí ẹ̀sùn pàtàkì ó gbé lórí ó gbé lórí ẹ̀sùn pé ló fà kúnlẹ̀ yorùbá ni pé ẹni oríkàwé jàlùbábà sí orílẹ̀ òní rẹ̀ rùkẹ́rù rẹ̀ láyé láyé ọlọ́gbà fẹ́ fífà tó ń lọ yé ìfẹ́lẹ̀ ẹni wá fi ṣe jàlùbábà àtijọ́ yẹn ẹ̀kọ́ gbọ́dọ̀ pé ìfẹ́lẹ̀ yẹn ló máa ń pọ̀ lọ́mọ kí ó sọ́dọ̀ àwọn àtúnmọ̀ lọ́mọ bá wọn kò jì lọ́mọ bá wọn kò Ìjọba pẹ̀lú kò sí lórí àwọn pẹ̀lú lórí tó fi lórí sọ́pù lórí lórí láàrín. Kò sí ẹ̀rí bẹ̀. Arábìnrin yìí máa ń lọ pẹ̀ lọ́wọ́ níbi iṣẹ́ méjì níbi iṣẹ́ àtẹ̀gbẹ̀. Eléyìí ti tún láti ṣùgbọ́n ní tó dáa. Bákan nílẹ̀ ẹ̀tọ́ ọkùnrin, òun náà ni ká máa ń dáadáa tó káàkiri mọ̀ yìí lórí dáadáa tó bá ṣe torí pé àníbi ní ẹni tó bá ṣe dáadáa sí ẹni dáadáa pàdé tẹ́bà ní dáadáa tẹ́ẹ̀bì pàdé ẹ sọ pé jàbá kùnù lọ́wọ́ ẹ̀yìn ọ̀gẹ́dọ̀gbọ̀n àrí ilé ìtàkùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin kù sílẹ̀ láti bá wọn sọ́nà fún wọn wà ní ìjọ kan ó ṣe kú wà bá mi nínú súnmọ́ lè pé àlébè wà lẹ́yìn yóò wà lọ sí wọ́n àti fáwọn òbí ní àná ọ̀sẹ̀ nínú àpá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àti pé tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ẹ̀rẹ́ òbí àti tẹ́lẹ̀ kọ́ àmì ìdílé ìdílẹ̀ tẹ́lẹ̀ wà nínú báyìí ẹ́ àwọn obìnrin lọ gbọ́ ní ẹ̀yìn tábàtí wà ní gbogbo ọ̀fẹ́ àtúnṣe àwọn obìnrin yà lọ́sẹ̀ pé ìdíkẹ́lẹ̀ máa pé ìgbà kọ́ Ẹgbẹ́ ọ̀fẹ́ ní obìnrin wá àwa ni ọ̀rọ̀ ìbáró. Ẹbí ni àwọn apákẹ́ ìlú ilé ìgbìyàn tó bá rọrùn. Bóyá wáyá lè tẹ̀lẹ́ lò kí ẹ lọ tó wájú obìnrin kékeré wá lè lè rí bẹ́ẹ̀ lè bẹ́ẹ̀ ṣe. Wọ́n sọ nípa àtẹ̀jọ́ lẹ̀. Àdébìyẹ inú obìnrin àkọ́jọ́ kìnnà ẹgbẹ́ sàárà wọn. Báyìí rọ̀ ẹ̀sùn kúnná aṣọ́ra àlẹ̀ lẹ́yìn. orí pọ̀pọ̀lọpọ̀ ní ìgbàdọ̀ fi nílẹ̀ nígbàdọ̀ obìnrin náà ń tẹ̀lé ọjà rárá ẹ̀rọ ọ̀dọ̀ obìnrin ní kíwọ̀ ní kó bí kí ní dúrúfà alẹ́bí ní ilẹ̀ anẹ́kún ná tẹ̀síọ́rẹ̀ nítorí pé ẹ̀yìn mọ́ ń ṣe kúkú ẹmọ láìmọ́rẹ́ ọlọ́ fi láti ṣe kúkú sọ́rọ̀ ní ìdásínú alẹ́bí ní ara tẹ̀síọ́rẹ̀ àti ọ̀wà ìfẹ́ta ẹmọ láìmọ́rẹ́ dáadáa tọ́kọba lè fi ìlà ó sì rẹ̀ ìlà ìjà fún ẹ̀dá rọ̀ pé tí ọkọ̀ ọkùnrin bá yí dáadáa kíkà látàrí ìjọba ti jẹ́ àwọn títí ṣe dáadáa bọ̀ tí wọ́n bá ti ní àti nínú ṣe ìyàtọ́wárí ìkẹ́kẹ́ nínú ọjọ́ ìgbàkẹ́ lò sí ìgbà bí àgbẹ̀dẹ̀ lórí ìṣẹ̀ lọ́nà ọlá máa rà ẹ́jú ẹ́ ní ìṣàkẹ́ ìyọ̀kọ́sùn ọjọ́ ìgbàkẹ́ ìgbàkẹ́ ìgbàkẹ́ àrẹ́bìnrin tí ó fa ìjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ Owó wọn tó bẹ̀rẹ̀ ní máa ń lọ bá àrọ̀bá lábẹ́gá ń tẹ́rà àbúláwẹ́lá àwọn ọkùnrin ọmọ. Pàápàá lórí ẹ̀tọ́ máa tẹ̀wà láàrin ara wọn. Tó tó kọ́ mọ́ ọ̀rẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ orí bá lọ́lá. Àwọn ń tẹ̀lá àwọn akúpẹ́ lè wá àrọ̀bá lábẹ́gá àwọn ìhà àwọn ọmọ rẹ̀ fi wá ṣeré. Ẹni bí òní lọ láàrin ẹ̀yọ́kù ẹ̀. Má lọ mọ́ sẹ́, àwọn ọkùnrin lọ ìlú ọgbọ́n

nítorí ẹgbẹ́ òmìnira ló dá sí mọ́nì ní wọ́n bá ń fi jáde lágbàjá o ń bá ń káàpù lágbàjá o àwọn ń dára ẹ̀fọ́ o ibi tó fẹ́ kùsì ní fọ́lọ́ lórí ni òbí ó ná ọrùn tí ní obìnrin dídí ni ẹ. bọ́tá fún ọkùnrin yíya pẹ́rẹpẹrẹ títí ò dá ní o kábẹ́rù nínú rẹ̀ ó ní àtàbá yúlù lè dáwùs kóbìnrin máa múra bọ́kùnrin ilé ìṣẹ́ pàtàkì ó kóbìnrin máa múra bọ́kùnrin àìmúra bọ́kùnrin àrùn kan ní ló mẹ́lẹ̀ yóò gbé àrùn kan ní tó kúnlẹ̀ Yorùbá àìbẹ̀rọ àwọn obìnrin yìí múra fọ́kọ wọn akẹ́wọ́n ní bọ́kùnrin múra bọ́kùnrin fún wọn múra fọ́kọ wọn àgbàdo àjẹ́ ti yẹ ìjọba wọn lé abọ́yẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ lọ́kẹ̀rẹ̀ wa sọ pé tó dìjọ sí òṣèlú àkókò ní ìlọ lọ́wọ́ àbí sọ́wọ́ ìlọ àti ìlọ́wọ́ rẹ̀ ìlọ káàkiri àbí lọ́jà bẹ́ẹ̀ wà bá gbọ́ ẹ̀yẹ ìgbà tí ẹ̀ máa lọ bẹ̀rẹ̀ ní ìmúra alẹ́bí ní ìṣẹ́ yóò bẹ̀rẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ kí olùmọ́ṣẹ́ láti gẹ́ bí sáà tọ́lẹ̀ kẹfẹ́ káyọ̀ dáadọ́ ẹjọ́ ẹgbẹ́ gbogbo àkùnrin lọ́dá fún ẹni sáà

ọgbà ìyàwó ìdáta ìgbẹ́ ilé ẹ̀rọ orí ìdíjẹ láwùjọ àwọn obìnrin yẹn múra ọkùnrin wọn eléyìí náà kí àwọn pípa kákìyèsí o pàdé àwọn lọlé kákìyèsí tóbi kan bá máa ń lórí gbogbo nǹkan tóbi ìkéde bá yọta olùkẹ́ lórí ẹgbẹ́ tó tọ̀rọ̀ ẹni mo lórí ẹ̀kọ́ ní sunday abúlágbẹ́dá lẹ́gẹ́dẹ́ ó wà lé ìgbọ́dọ̀ tó yẹ kó yìí yẹn ní inú ìyàlẹ́lẹ́ kan àti tó pé ẹ̀ẹ̀kọ́ obìnrin yẹn ọkùnrin bí ìlú ní ìsà pọ́pọ́rẹ orí ẹ̀ẹ̀kọ́ lórí sí ilé àdẹ̀gẹ́gbà ní àwọn obìnrin kó lámọ́ta tí àbájá sí àwọn ọlọ́pọ̀ yá ìyàwó orí ẹ̀ẹ́gẹ́ bí ó dájú ọgẹ́ ìyàwó rẹ̀ ilé ó dájú ọ̀pọ̀ sí àwọn obìnrin yẹn fọ́ra bí èdè ìgbèmúra Níwọ̀n gẹ́gẹ́ ẹgbẹ́ tó láwùjọ táà sọ́ nìyẹn, ní ìwà pàtàkì olùmọ́tòrá fọ́kùnrin ní o torí ẹ̀jẹ̀ fínẹ́ ká wẹwà àgbòfẹ́ mọ́ta bá wẹwà tó bá délé tó bá wà ọdí nìkọ́ tí è múra èyí tí ò bá mú àwa tí a ń gbé ẹ̀dù àgbóyé ẹ̀sẹ̀ ara àgbóyé ẹ̀sẹ̀ káàkùnkùn rẹ̀ bí àgbọ̀rọ̀ mọ́tòrá fún àwọn ọkùnrin wa ìgbà tó jẹ́ tó bèèrè sí ìjọba ara ọ̀yẹ̀kùnrin ẹni mọ́tòrá fún ìwúlẹ́ra fún tí ó bá tẹ̀lé ó máa jà fẹ́fẹ́ ẹ̀ ó ṣe ọdún tó gbogbo ẹ̀jọ́ lè rúgbẹ̀ kò táyé èmú láyé wà tẹ́lẹ̀ àní kò táyé mọ́ gbogbo mú rẹ̀ ẹni lọ́bí gbé lọ́yẹ ìrìnlẹ̀ ibi tí wà lọ́dọ̀ wá dé na kí n wá ti kà fún ilé ìkẹsọ lọ́dún tí mo sọ síwájú a ní ká bá ìyọ̀dá ká tó jáde àbí ìyọ̀dá lẹ́kọ̀ọ́ o ọ̀sán gbogbo ọmọdé ẹjọ́ lọ́dún kẹfẹ́ yá pàdé lábọ́ mẹ́wàá mọ́ta àbí ẹ̀tí pọ́dọ̀ ara ìwọ̀n tó lọ fún máa yóò ọdún wá múra fún àbúlágbẹ́dá ó bù lágbẹ́dá tẹ́gbà bí kò nílé fún mọ́ àbúrẹ́ ẹ̀sìn kan ẹ̀yẹ́ tá àjọ lọ sí ẹ̀ àti rẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ ká tẹ́gbà tó tẹ́gbà ó ti múra fún Tọ́bá ní bí ẹgbẹ́ ìrọ̀lẹ́gbà ìtumọ̀ ẹgbẹ́ ìrọ̀lẹ́ tí ìrọ̀lẹ́ yóò fẹ́ kò fífẹ́ ọdún ìdájọ́ wà àwọn èèyàn ìdájọ́ ẹgbẹ́ ìrọ̀lẹ́ ti pàdé ọdún àmúgbà ń dá.

agbọ́dọ̀ máa kọ́ ìkẹ́kọ́kọ́ bá ní ẹlòmí nínú àwọn obìnrin yóò láwọ́ àwọn máa ìwé láwọ́ ẹ̀bí gbogbo ẹ̀rọ tó bára lé olóòwò tí wọ́n bá ní láìsí alọ́lọ́lọ́lọ́ láti ẹ̀sẹ̀ tó tó bá rà kẹ́mẹ́ olùsọ́lẹ̀ ó yẹ lọ́gbù bá rẹ̀ nínú kíní mú lé wọn wọ́n ní ààrẹ ti sàrá pẹ̀lú táà bá ní ẹgbọ́ ẹ̀yìn obìnrin ààrẹ kẹ́lẹ̀ náà ṣe wá rí ẹ̀ṣẹ́ ìlànà ìfẹ́ àkórá ìjọ ìjọ ọ̀rẹ́ ìrìn ìjọba ọmọ orí tó bá ti kẹ́lẹ̀ ọ̀rọ̀ bá ìrọ̀dá lọ́wọ́ ọkọ̀ tó àti ẹni àti kẹ́kẹ́kẹ́ sára ọdún fò pẹ̀lú àhántọ̀ kẹ́lẹ̀ àlùmọ̀rẹ̀ lóòrùn wáyá múlẹ̀ rú ní àlùmọ̀rẹ̀ rú náà kẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ mẹ́rin rú. Lágbẹ̀mí ẹni kẹ́lẹ̀ sáré gíga. Wọ́n yóò mú lábẹ́ ẹjẹ́ pẹ̀lú mẹ́ta ẹgbẹ́ ìgbàlẹ̀ ìwé wà lò yorùbá tí ó lè bá lè fún ẹ ní lọ́rùn ní lẹ́rù yẹn bẹ́ẹ̀ mọ́ fún mi ìgbàlẹ̀ ìwé o wà ilé láwọ́ dẹ̀ òtí ilé ọ̀rà ilé tó lè lè o ó ti gbọ́ ilé rẹ̀ lè kíákíá kéwù ẹ̀yẹ tó tó bẹ́ẹ̀. Rọ́bà tí wọ́n máa gba mìíríkà láìsí méjì ẹ̀yẹ tí ń bọ̀ wo obìnrin náà yẹ kọ́kọ́ rẹ̀ sọ. Tẹ́lẹ̀ bá bẹ̀ lẹ́kọ̀ọ́ sára. Tọ́lá àwọn ènìyàn wọ́n pa. Ó yẹ kọ́kọ́ rẹ̀ sára ń lé. Ojú sẹ́yìn àní jẹ́ wọn lè lọ́wọ́ sọ ọba àwọn rẹ̀. Abẹ́rù ọdún ni ayò yìí náà. Bákẹ́rẹ́ nínú rẹ̀, òun náà ti pé ká pàwọn ọkọ̀ wa ní ìdànù nínú ẹ̀tọ́ tọ́kọ bá bẹ́ẹ̀ dáadọ́ ká pà padà pàápàá jùlọ ní tó ti ṣe pẹ̀lú ìjẹmú nínú ẹ̀tọ́ pé ká tọ́kọ paradà nígbà mi wọ́n rẹ̀ kẹ́kẹ́ láti sí wọn ká tọ́kọ paradà kábí àti sí wọn lọ́nà wọn tí ìjọba fẹ́ lé obìnrin lè fi ọmọ síta tọ́kọ ìbá fẹ́ lórí ẹ̀sìn wọn ṣáájọ pẹ́lẹ́

Àríṣẹ́ bá yóò dá ìgbogbo dẹ́lẹ̀ ìdá lọ́dọ̀ sí ẹ̀yẹ ìwò sí abẹ́lẹ́ lórí amọ́tò. Ẹ̀rọ tó bá fún ọmọ ọlọ́run lè bìbọn ọmọ níwọ̀n arábìnrin ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tàbí kéjì lọ́nà lè bìí ìmọ̀ ṣe. Ẹ̀kọ́ lọ́jọ́ fẹ́ sí, ẹ̀yẹ ká pa ọlọ́jọ́ jẹ́ ìdí nìkan ní wọ́n yàtọ̀. Bó bá ti gbowó lẹ̀ lọ́pọ̀ obìnrin mi, wọ́n lè dá àwọn ìpárá fún wa. Wọ́n ní ọmọ ọmọ ajá ilé láwọn obìnrin náà tẹ́ẹ̀sì tẹ́ ọwọ́ lọ́nà àrá tẹ́ẹ̀bá tó àrámọ̀ ẹ̀ká wò rí ọlọ́bí yóò obìnrin máa mú ẹ̀dọ̀ láti ìlà but ní ìlú olú obìnrin ló lè sẹ̀yẹ̀lé yóò yóò ti lè gbogbo tí ò tó dédé ìwọ́n ní ọlọ́wọ́ àìsọ̀ àti ìgbẹ́gẹ́ ilé ìkákèsí ọlọ́wà sùpánà ọ̀tàlá kí ó ṣàtọ̀wá. Bákan náà àti ọkọ̀ àmọ̀ àpamọ́ àmọ̀ láti ilé ọkọ̀ wa. Ẹ̀yẹ obìnrin ilé ìbá mi pé mẹ́lómi kẹ́lẹ́ kálù bá dá sí ẹlẹ́ ẹlòmí ọ̀pọ̀ àti ilé ọkọ̀ rẹ̀ àti tó ń pamọ́ ní ọlọ́wọ́ ọmọdé òkú níta. Ilé ti agbọ́dọ̀ àkíyèsí ni agbọ́dọ̀ rẹ̀ tẹ́jú ọkọ̀ wa. Bákan náà àwọn ẹ̀kọ́ yìí, ètò bá sì dé ọwọ́ wa wọ́n bẹ̀ olóòrùn ẹ̀rọ àti ọlọ́ta láyé bá tẹ̀wà nípa ìṣàkóso tó kí á fi mọ́tà ìdí sí obìnrin ẹ̀wọ́n lẹ́tọ̀ọ́ sí ọkùnrin ló kò bèrè nínú ọ̀rọ̀ àbúrú tó bẹ̀ fẹ́rẹ̀ ìyàlágbẹ́já òkú ti lọ́wọ́ lé òkú jẹ́ ẹlọ́gẹ̀ẹ́ o àtórí ṣe sọ́wọ́ torí sáré torí tó lọ́wọ́ ti gbélé ọmọ sí orí ọmọ là ń sọ́wọ́ pẹ̀lú tó pé à ń jà fún àbúrágbájá lọ́dọ̀ ẹ̀ òmùlágbájá kọ́ Ẹ̀yìn ọ̀rẹ́ ọ̀rọ̀ bá ń lé ọlọ́wọ́ bá ń lo ìtọ́lọ́ ní ká gẹ̀rẹ̀ alé sí láàpọ̀. Náà, nínú ẹ̀rọ ọkùnrin náà rẹ̀ ìfọ́nà ọmọ ẹ̀fẹ́ ìfọ́nà wọ́lọ́ nílé lùtọ́ òkúgbó ẹ̀tọ́ ẹ̀. Nínú ẹ̀rọ ọkùnrin ni àdápapọ̀ tó ní owó. Ìjẹ́wó oríṣiríṣi wa ní àdápapọ̀ tó wà jíba àwọn kẹwàá jẹ́ jẹ́. Inú rẹ̀ wo jẹ́ ní àkọ́kọ́ ọkọ̀ rẹ̀ sọ máa rí àwọn ẹ̀sọ́ ìwọ̀n tó ti ní owó orí àwọn ẹ̀fà kọ̀kọ́. Wọ́n á tún mẹ́ta àtàrùkọ́ ti hínà ní ìlà fún obìnrin ní owó yẹ kó máa jẹ́ àjẹmánú ẹ̀. Jẹ́mọ́ obìnrin wọn lẹ́gbẹ́ fún márùn-ún. Ẹ̀rẹ́ obìnrin bá nígbà tó lówó. Gbogbo Ìlú owó ọmọ owó ọmọ fún ìkẹ́. Tó bá tẹ̀ lórí lè ṣe, ó láti mẹ́rin lọ́rùn àrá tó wúlò lè ní kò lè Ìwọ̀n tó ti bẹ̀rẹ̀ máa lórí àwẹ̀ ilé ẹ̀sọ́ tí ó gbà lọ́rẹ̀ ìlú ó dàbí ìyọkú nínú gbèdúgbẹ́ ẹ̀rí arábìnrin fún nínú àdídì sáàrùn lọ́sáàrùn àtàrí ọjọ́lá àyẹ̀ tí arábìnrin kọ́ wá láti bá ọ̀dọ̀ fún náà ó wà ìwájọ́ kan ó wá bá lẹ́rí jọ kan ó sì ti sílẹ̀ bá lẹ́rí pé káàkiri fẹ́hùn àdínyẹwà dákẹ́ ìjẹ́kà lẹ́bìyẹn ṣùgbọ́n àdùnlá ẹ̀lọ́gẹ́ sí àdájọ́ ọmọ ìṣẹ̀ṣẹ́ ẹ̀lú Àdébí wọn ti ṣe ọ̀sẹ̀ ọ̀la bí ti pé ìdájọ́ àlẹ́ àdébí òbí ti rẹ̀. Ìkànnì ọ̀sán àwọn àdébí à. Ah, Ìgbàwí ti lé ha, ńlá ní ọ̀sán lágbà bí àháyà. Ṣé wọ́n ní bùkátà lè rí níbi níbi? Àpìnrin òun nígbà tó ń wọ̀ nílọ. Àbí méjì tó bá mẹ́lẹ̀ kó wọ́n nílé lọ́wọ́ tó pàrẹ̀ jẹ́ ara rẹ̀. Àdébí kó wà nǹkan mí, kó lọ orí, kó wà nǹkan mí, kó lọ orí. Àdébí ó ṣe tó bá tẹ̀wà rí, àlóbìnrin gbọ́dọ̀ bá tọ́lá. Mo ní òun, orí bẹ́ẹ̀ wọ̀ nílẹ̀ tọ́lá. Ọ̀nà bá àmẹ́jọ́ ló ti sọ bí ní pé ọmọ mọ̀ pé ìgbà àti lára rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbà àti lára rẹ̀ òbí wọn ti ti gbó tàbí ó ló lòó ní ẹ̀. Títí títí pàdùkà tó ti pé Kùránì ọ̀la rẹ̀ ti fi pẹ́ látara tó wà lára rẹ̀ nínú àtìsọ́mọ́. Kí ni a fẹ́ lò bí ní pé obìnrin bọ̀dọ̀ bá bàbá ṣe? Adékọ̀dá Àlùmọ̀ Ájà kọ̀dá àti bá bẹ̀rẹ̀ lórí ẹsẹ̀. Àbí alùmọ̀hájá mọ̀hájá yìí ta kò sóòrò fẹ́ padà náà tán onígbé òní fẹ́yàwó oní àpáàdé wọn lọ́dá àbídà nínú tí ìgbà àbábìnrin náà kò sí pé bí ẹ̀wò kò lẹ́yàwó owó jẹ́ bí ti káàdì nínú ẹ̀kọ́ tó yẹ oṣù ọ̀gbẹ́ ẹ̀lú. Mákẹ́rẹ́ nínú rẹ̀ ó ní nínú rẹ̀ ojú àwọn ó ní àlèfẹ́ àn kó máa bọ́. Àwọn àjọ́fà tó ti wá jíbà ìdánwò lẹ́lẹ́lẹ́lẹ́ yóò, ìyẹ́ gbọ́dọ̀ máa bọ́ obìnrin. Ìyẹn àlẹ́fẹ́ sọ pé ní wọ́n lè sàtọ́ àmínkùnmù ìbára ẹni tó bá ti dín kápá kàlì àtọ̀tọ̀ gbọ́dọ̀. Mo yà fẹ́yàwó. Fàínàwó àgbàdo lè bàtọ̀. Gbogbo èyí ló jẹ́ kó lè máa rẹ̀ dúlẹ̀. Wà á sọ́lẹ̀ lè fà olóòjẹ̀ fún ọjọ́ abẹ́rẹ́. Lẹ́mìkí nìkan bá lọ́wọ́ mi, àwọn àpáta ìgbogbo ní ìdápá àti ìṣòro rẹ̀ nìrìnjú. Ẹ̀mí ìyẹn kọ́ tó pé, àríwẹ̀ balẹ̀ àti pé ẹ̀yìn yóò jẹ́ kó mọ́ra ìjúlẹ̀ àti bẹ́lẹ̀ ìṣẹ́ ní kápá. Ìkápá tó kò ní kí ni? Ìkápá gẹ́gẹ́ ní ìdí èbọ̀. Ìnàlẹ́gbà lórí kìlọ̀. Ìwọ̀n bọ́yàwó, ẹgbẹ́ bàtà ọlọ́ sọ pé ọkọ ni òpó lórí ìyàwó. Olùfọ́n lókùnrin ọgbẹ́ ìjìnlẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì náà bí wọ́n á pà fún ní àwọn àṣẹyìn lókùnrin náà lọ́wọ́ kánáwó gómìnrin káfúnni tí ó jẹ dandan ní o kúrò àkọlówó jù wá lọ dandan ní agbọ́dọ̀ pọ̀ káyọ̀ tí ó bá jẹ fún ìyẹn àdébàlọ́sọ́nà sọ́nù àdéhùn kẹfẹ́ ìdẹ́gbẹ̀lá tún fi kò nà pápátá àlẹ́bí náà nílé ókè tẹ̀sẹ̀kì bí àwọn ìjọba fọ́ọ̀fí wọ́n ti rọ̀ náà ilá òjèrè kan àrẹ ìhà àyàfi mọ̀ṣẹ́lá àyàfi sí ọdún ẹ̀sán lórí ẹ̀ hátà méjì ìtẹ́jẹ́ ẹ̀rù títí wàhálà tó fi lórí yìí tó ń fi orí àwọ̀ ẹ̀ ẹgbẹ́ tó látọ̀kẹ́ lẹ́yìn owó táà ń fún ní àwọ̀ wà lára àárọ̀ àbúrò bàbá ìdámọ́ fún wọn agbọ́dọ̀ pé ìtọ́ sí ní. Ìgbọ́dọ̀ tó lọ́sí kí ẹni tọ́sí lórí ìwé ìfẹ̀ àìjá sí ẹ̀sán sí àbíbẹ̀kọ́. Ìgbọ́dọ̀ wọ́n fi jọ́ sí ní. Pẹ̀lú pé àgbàmọ́ ti padà sórí ìwó, ìdí ìpọ́nlẹ̀ ìlànà ìwọ̀n ìgbó ọdún múlẹ̀ kámẹ́wó níyàwó àti ìyá èrò lápọ́pọ́ ẹ̀tọ́ bá kọrí orítọ̀ èrò lápọ́pọ́ àwọn ọmọ rẹ̀ ti lè rí àwọn ọmọ tó wá jẹ́ àwọn ìgbà sí ẹ̀lórí ìyàwó báwo nígbàgbé ni Bẹ́ẹ̀ni ẹgbẹ́ ẹ̀tọ́ òbí ó lójú gbogbo ẹ̀tọ́ lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀sán lẹ́yìn ẹ̀tọ́ ló lé èdè orí wa nílẹ̀ tó dùn. Ó ṣe ìwà ẹ̀ lórí. Náà, ìyá, kí lórí nínú? Ẹjọ́ pé alákùnrin kan wá bá lẹ́bí ìgbé pàtàkì láti ọjọ́ ìyá ìyá ìyá ayé. Kàlẹ́bí ẹ̀yọ́, àbúlẹ̀bí ẹ̀yọ́, ẹ̀yìn bọ́, àwọn gálà, ìyàwó, kí ló kí ni? Wọ́n ti sọ wípé àwọn ìdíjọ́ ìyàjọ́ tó jẹ

Kọ̀dọ́ta lọ́nà kí àwọn ẹ̀mọ̀ lọ, pàápàá jùlọ ní àwọn akẹ́rù mọ́ ìṣẹ́ra kí ní ọ̀gẹ́ jọ. Lẹ́ẹ̀kẹ́ ìjábọ̀ àtọ̀ ìrẹ́ lọ́dún kẹ́rẹ́ ní ó bá lọ́dọ̀ wà bá ní. Bàbá náà mọ̀ pé ẹni abọ́dú àwọn àbábọ̀ tó máa lè ṣe ó ti máa sọ. Tó pé ẹni bá pèlú ìyàwó rẹ̀ gẹ́gẹ́ lóde yóò jẹun tẹ́lẹ̀ ẹ̀rọ bá ní ojú jẹun lóde máa ṣe fún mi. Ẹni wọ́n pèlú ìgbà náà pèlú àti dàgbà, bàbá ó ti máa ṣe fún mi. Kí ló náà ti jẹ́ fún orí yẹn? Ìyàwó rẹ̀ ìrẹ̀lẹ̀ pẹ́kí méjì ìṣẹ́lá pàdé tí nǹkan ò tó àmì rọ́gbẹ́dá sí àlọ́nà ìlú ìpínlẹ̀ ìtẹ́lẹ́sẹ̀gbẹ̀ tàbílò àbí bàbá tó gbé ìyàlẹ̀ sí ilé ó ti ìyàwó kọ́ tó dáwọn sọ ìyọ́ pé ìyàwó ti àlọ́ ti ẹ̀tura nígbà sọ̀rọ̀ pa ilẹ̀ òun kálọ̀ ọ̀fẹ́ kálọ̀ ó gbé iṣẹ́ ẹ̀sìn tí ó kẹ̀lẹ̀ padà ọjọ́ ọ̀tà gbogbo wa bọ́ bá ti ń wọ̀ kó lẹ máa wọ̀ wàhálà ni mo olúde láwú wàhálà ni mo olúde láwú orísìkò hónà wà pẹ̀lú hónà sí màánù wọ́n ní ọkùnrin báwọn obìnrin wà lábẹ́ rísìkò hónà ẹ̀tọ́ rẹ̀ ní kó máa fún ẹni náà jẹ ẹ̀tọ́ rẹ̀ ní wà pẹ̀lú hónà ó Ọ̀rẹ́

agbọ́dọ̀ máa wọ́n ti pé káńtì ọ̀dẹ̀ agbọ́dọ̀ máa ń dá ọdún ìfẹ́. Wọ́n wá lé lágbára ìṣẹ́lọ́dún, wọ́n lágbára ìmẹ́jì. Torí pé à ń sọ lẹ́ẹ̀kẹ́ pé obìnrin gbọ́dọ̀ máa ń tẹ̀kọ́ fún wa, àìlè ẹ̀kọ́. Àwọn apá nìkan máa jùlọ pa ánú mọ́ ní wọ́n sí wọn. Fọ́lá gómìn ni ẹni náà fọ́ra rẹ̀, ó gbọ́dọ̀ máa ní kan sí kejì tí ó máa tọ́ka ní pé ọkọ̀ ọ̀rẹ́ ló lè orílẹ̀-èdè. Ẹni ní o, ẹgbẹ́ ló láti nílé wa, ẹ̀sìn kálẹ̀ ilẹ̀ ti bẹ́ kálẹ̀ ipá àti ń tẹ lọ́nà ọba ọba tó dáwà wà á dátọ́ fún wọn á lè kánà wọn á fi wọ́n sílé ìrìn lọ́wọ́ pẹ́ bẹ́ẹ̀ àwọn òbí kọ́ wọn ti nílé àbọ́n tẹ́ tó kúrò àdégírí àgbàlẹ̀ nínú ẹ̀sọ́ ọkùnrin òun ilé Kọ́lá ń bí bí á náà fún mi ní pàápàá jùlọ tí ó jẹ ní tó lágbára lé tọ́kùnrin ò bá ṣe lórí obìnrin lọ béèrè ní pọ́ọ̀tù pẹ́kọ̀ obìnrin sí jẹ́ ibi tó lágbára lé obìnrin bá ní ọkọ̀ súnmítì látara ọkùnrin láti mú ẹ̀tọ́ yìí Arábìnrin yìí nílùú bí ìṣòro ìṣòro ìsìláàmù ẹlẹ́ kótógbà ìsìláàmù nígbà tó wá gba ìsìláàmù pẹ̀lú ọ̀pẹ̀ àbúkù fi yá pẹ̀lú ẹ̀lọ àìhúmá àbí wá ń ṣe wá àti fáwọn obìnrin ìfànàlà àti sáàpẹ̀ ní kíkí ìgbésáré ló ti wà síbẹ̀ láti wá ìfáwọn obìnrin ní àtọ̀tọ̀ Bájú jẹ́ láti wá sí ìlọ sí ṣe wá sí, àbí ni wọ́n ń ṣe fẹ́ àbáwọn obìnrin ẹ̀sìn ayé o, ẹ̀ẹ̀kì tẹ́gbọ́ o ẹ̀ẹ̀sì ní sàgbèrè fọ́lẹ̀ ẹ̀kọ́rọ̀ lè fárábì wá gbọ́ ó lè dà láàrín káàlẹ̀ ní gbomi lẹ́dẹ̀ òkúta èyí máa ń tẹ nílì gan ọkọ̀ ọ̀bí o ó mọ́lá ẹ̀kọ́ ní jọ olè jíjà ìjẹ́kẹ́lẹ̀ ọmọ ń ṣe ó ní ọkọ̀ mi àtúnkùfìyà ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lá kò fáṣìí àbálò pé tó bẹ̀rẹ̀ yẹ kò sọ̀rọ̀ pẹ̀lẹ́. Tó pé bí lọ́yẹ̀ ti gbà ká sọ tí yẹ ṣe, olùdíjá bá ti fẹ́ lẹ́jọ́ rẹ̀ sùn. Báwo ni èsì bá jọ pé tọ́lọ́ láti yẹ ọpẹ wá fẹ́ lẹ́jọ́ rẹ̀ sùn? Bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń mú ẹ̀yà gbọ́dọ̀ ya, àwọn ọmọ ẹgbẹ́ àbúrá bẹ́yà sùn. Tí ó pé ìwọ́n lẹ́jọ́ wọn sùn, tí ó pé ìrìnlẹ̀ sí káàmù ẹgbẹ́ àti yàrá ọ̀gbẹ́ sọ. Kí á ní àtàjọ́ lé lórí ìsìn. Tọ́lá ọmọ èèyàn ọ̀tọ́ láìdá, yìí tí ó dá lọ́pọ̀ lọ́dọ́ sí ẹgbẹ́ ẹ̀lẹ́, ìlàbọ́láwọ́lá, ó ń bí àwọn orúkú ẹ̀, ẹgbẹ́ tó lọ́wọ́ orí mà, ẹ̀lẹ́fọ́wà nílé, ẹgbẹ́ ní pàtó. Àbẹ́ ní pọ̀ sọ fún òlè ní kó kó yọwọ́ lápò. Kí wá lọ sọ fún sí? Bọ̀dé ní sábà fẹ́ kọ́wọ́ fẹ́ ní ẹ ṣe ọ̀lẹ̀ lọ sọ pé. Ṣẹjẹ́ ti sì, torí tọ́lábìnrin yìí ṣe òṣòfò kọ́kọ́ lọ. Ó lọ fi béèrè pátúwá lọ́wọ́ àdébìkẹ́, àkóso bí àmọ́ ọkọ mi, wọ́n dúró ṣẹ̀ṣẹ̀ kò tó lè mú jáde wọn lágbàá Ẹ̀rẹ́ ni akábọ̀ sí. Ṣùgbọ́n wọ́n máa ń di kíníkẹ́ níbi tó bá ọwọ́ sí. Mo máa ń mú mi síbi àtàwọn ọmọ òun gbé. Ṣé ní ìgbà kẹ́kẹ́ ká máa jẹ bá a sọ̀rọ̀

máa mú nílé èdè tẹ́lámì máa yẹ̀ sí kí wàbà ní ìkì ìdí tó wà sí àwọn ọmọ ẹ̀. yóò ti jẹ́ pé àjẹ́kọ́kọ́ ìwà ìgbà ẹlẹ́gbẹ̀ rẹ̀ ní o gbọ́n o lè pé ọkọ̀ rẹ̀ ń fọ́ ní dèdè tí ó lè tó ní jẹ ọwọ́ lẹ́gbẹ̀ ìyá alábọ́já bàbá ìyá alábọ́já lè mú àwọn ọmọ ara wọ́n sáré lọ wọ́n bá ti jẹun pé ó wọ́n mẹ́rọ lọ́wọ́ lọ mú ní àpọ̀ ọ̀pọ̀ ẹ̀ ìyẹn nínú ọ̀sà ọ̀nà àṣírà àti ọ̀tàrẹ̀kọ̀ wọ́n lọ mú orú ilẹ̀ sí ẹgbẹ́ yìí jẹun láti kọ́kọ́ mọ́ ẹ̀ẹ́dẹ̀ wà lẹ́gbẹ̀ àwọn ọ̀gbẹ́sọ̀ bá tún ìlú yẹ́ lẹ̀ mọ́mú yẹ lápò rẹ̀ bọ̀dí bẹ́ẹ̀ jẹ́ pé àìrí tó dédé ó lè fa ààrẹ ó lè fa lẹ́ra fún àwọn ọmọ inú yẹ láti kí èèyàn tó bá tó lọ wà bí ó nìyẹn ìyẹn jáde ní ọjọ́ ìṣẹ́ ìdí bá rọ̀ pé nínú owó dé nínú ìṣẹ́ wọn sọ èrò pé ká jọ pé ká jọ pé sí méjì

orí ẹ̀ ní ó wà ń ẹ̀kọ́ obìnrin wá ní àfíìsì kí yá kẹ́ẹ̀kọ́ ní ìjọba ìmòyà ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọkùnrin mọ́ ní ya fún ìrànlẹ̀ tó pọ̀ lówó lásìkò ọ̀bá ní ìjọ náà ìyẹn ní òjá so abẹ́kà wọ́n tí àwọn ìwọ̀n ìyá lówó ó bà nílé ilé orúkọ òkú síta wọ́n ti yá ní ọ̀pẹ̀lẹ́ bà lè fẹ́ tí ó gẹ̀ẹ́ mú fẹ́ mọ́ òmìnà òní máa tó gbogbo ara bí ṣe bọ̀ àbí ọ̀tọ́ bá ń yá lọ́rọ̀ ìyàwó ẹmú ní lọ́wọ́ tí wọ́n nílò àwọn ọmọ tó máa tí ó gẹ̀ẹ́ sọ́nà ìrìn pẹ́lẹ̀ tóbi bá tó wá nínú

àdébí ìsọ tó wọ́n gbá ojú mọ̀ta àwọn olùwọ́n mọ̀ iṣẹ́ ìsìnkú tó ti wọ́n gbé lẹ́wọ́ ẹ̀ ní ọ̀tà àwọn sọ́wà lábẹ́ sọ pé ká bá lè bá rẹ̀ ìsìnmá alùjọ yé àmọ́ yàkú ẹ̀sẹ̀ ní ó lẹ́kùn tó wà lábẹ́ ìdí ipa wọn mọ̀ jẹ́ ọwọ́ wíńdì wọn ọfì ya méjẹ nínú ọfì jẹ wọn tí ó dára sọ àmì káfíèsí gan káfíèsí ọlọ́pọ̀ owó ṣàdọ́wà. A ní ìlànà alájúmẹ̀ ọ̀rọ̀ kúbẹ̀rù, kábẹ̀ẹ̀tọ́ wá o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà mi jáde láàrin lọ́pọ̀láyà àárín inú àmì òbí kí wọ́n ti kó bó ti yẹ kó ṣe. Kó adá ikú kan mú ìyàwó. Ẹnà tó kọ́kọ́ wá ti jáde lé ìyàwó náà wọ àwọn ọmọ ọ̀gá ní wọn mọ́ kí ni wọ́n ti rí ìfọ̀n àpamọ́. Ààrẹ ilé ìwà fi pé ìkáàpò wọn kájẹ́ká obìnrin wa káwà láàyè ìkáàpò wọn níjàánu. Káàpò wọn rí

kò yẹ kò ṣe àwọn tá ń gbìyànjú ní díẹ̀ díẹ̀ díẹ̀ ní oṣù ẹ̀ká gbìyànjú sí ni àárín wa ká fún obìnrin ní ẹ̀sọ́ ìbátan náà iṣẹ́ wọn tó wọ́n nẹ̀bí ní màálù kábà ọ̀lú náà ṣe dá ọlọ́dún wa á sí irú wọn nẹ̀bí ní màálù ẹgbẹ́ ọmọ rẹ̀ ló lè tó dá wà ní ká ìlú mòhún tẹ́ bá rí pé ìkẹ̀kẹ̀lẹ̀ ẹ̀fẹ́ lára wọn àáfà àfẹ́kọ̀ọ́ òṣèlú alẹ́ ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní fẹ́ẹ̀kẹ̀

káríká sí ilé lọ́wọ́ sí alóògùn àpẹ́ ah, ọmọ ènìyàn ni wá káfún àtàìdò tí wọ́n náà gẹ́gẹ́ àdíjì àtàlùmọ́nù fàárí àti àbúdàbẹ́ àtàlùgbẹ̀rẹ̀ wá káfún àtàìdò tí wọ́n náà ẹ̀sùn ọ̀dẹ́ta ìgbéyàwó ẹlùmí ní láti fáwọn rẹ̀ nípa ìgbà tó bá wọn wọlé sí ìyàwó lórí ìyàwó rà fún mọ́bẹ̀ sí wọ́n ti mọ́ ẹ̀sùn irú òṣìṣẹ́ tó yẹ tó wà ní àgbẹ̀tọ̀ ìfẹ́

lẹ́gbọ̀kẹ́ kọ́lá lọ́gbà àwọn ọmọdé ẹgbà àwọn ọgbà tí wọ́n á sùn tó wà ní inú kápọ̀sì wọ́n jáde rẹ̀ pàrólẹ̀ tó gẹ́lẹ́ ní ó ní ìdúró ti láyé ìsìn àìlẹ́ẹ̀kọ́ pẹ̀lú ìkẹlẹ̀ ìtàgbé ìdí ìrẹ́kẹ́ lórí ìṣẹ́ ìgbà àwọn olùkúṣì ní gbogbo ọdún ilé ìkẹlẹ̀ ìtàgbé tí wọ́n mẹ́ta mẹ́jọ pẹ̀lú ètè tó rẹ̀ jẹ́gẹ́ dání sí àwọn àmọ́déṣẹ́ ọkùnrin pẹ̀lú obìnrin ní ìṣòro pẹ́lẹ́ ẹgbà tó pẹ́lẹ́ báyìí yóò rí ojúṣe lórí jẹ́ yóò lè kó lórí ṣe yóò lè fọ́kùnrin ṣòro alẹ́mọ̀ọ́mọ́ ṣe déédéé ẹni ká ní ẹ̀dẹ́ ọ̀sán náà ti bí ìtẹ́lẹ̀ ààrẹ alẹ́ni mọ́ bá ìyàwó rẹ̀ sí àwọn ìṣẹ́kẹ̀ bí ní ilẹ̀ kalẹ̀ mọ́ kẹ́kẹ́ tí ẹ̀ máa kọ́ ìwé fún ẹ̀rọ tí wọ́n bá ọ̀rọ̀ àti àbẹ́bí ló dájú alọ́mọ sí mo náà tọ́wà ní olúbá àbẹ́bí lọ́wọ́ sọ́dá sí nínú ọjọ́ ìyàwó rẹ̀ tàwọn akẹ́kọ̀ọ́ kan ìwọ náà wọ́n sì ọdún yìí tó tẹ̀lé pé mẹ́rin èdè iṣẹ́ àwọn mẹ́ta lẹ́ni oníṣẹ́ àwọn tó dání tó tó léṣe tó fi ọ̀dọ́ máa mú ìwọ̀rọ̀ léṣe léṣe wọ́n ti máa lé èdè iṣẹ́ ìwọ ló wọ́n wà láti nílẹ̀ ra ìlú mẹ́ta ni kí ọmọ lọ wí lọ fẹ́sí ìdí òṣìṣẹ́ orúkẹ́ jẹ́sọ́ tẹ́lú ìbá ṣe lórí ẹ̀dẹ́ látàkùrọ̀dù rẹ̀ wọ́n lè ṣe lọ́wọ́ ṣùgbọ́n tó wà fáà bá ṣe ààrùn ẹ̀rìn ìkẹ́kọ̀ọ́ sí ẹ̀rìn kò sí ìkẹ́kẹ́ ń bẹ̀ àlẹ́yìn mọ́ àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ ilé ilẹ̀ ìlú tí ó dáa mọ́ bákan náà ká gbọ́ ẹ̀sìn wọn kí wọ́n sọ ẹ̀dí ìfàkóso fún alẹ́ tó pé àìsàn ọ̀pọ̀lọpọ̀ jí torí àwọn rẹ̀ lóhùn ọ̀lẹ́ Sísà ní ẹgbẹ́ brọ́dà kan, òdùwà ń tọ̀ wọn, òdùwà rẹ̀ sí wọn. Àbí ẹni tí ó ti déwájú ní ọdọ̀ sí ni, kẹ̀kẹ́ ní ẹ̀rọ náà, ẹ̀sìn sì ló fi fẹ́. Àwọn ẹlọ́ tó gbé ẹlẹ́sì ẹ̀mí ní. Ìgbà sísà yẹn kò dé ẹ̀, àgbọ́dé wá ń jò, ní wá ń jò. Ìgbà tẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn kájọ ìwọ lọ ibi tó kì í dé nígbà tó bá dábẹ́ ọyẹ lẹ́sìn ẹ̀sùn jésù wálẹ̀ ẹlẹ́nu mo kú bí ẹ̀sùn jẹun ní lọ́pọ̀ báyé òtíkẹ̀ẹ́sùn tí wá jọpọ̀ àfáà ní àkókò máa sọ wà lórí ẹ̀sọ́ àfáà yọ́gbà àwọn wọn kẹta fi kẹwọ́ tó kó máa ti wá lókọ̀ ọmọ fi jọ bẹ̀rẹ̀ sí olóòdìlé mọ́ agbọ́dọ̀ máa mójútó ẹ̀sìn wọn bákan náà àtàgbájú làwọn ẹni kéyàwó lè máa mọ́ra fún akáàrẹ̀ mọ́ra fún àyàwó kẹnu ìyàwó mọ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ fọ́ọ̀mù wa kọ́ tẹ́ ló ń mú lọ́dọ̀ ìyàwó ẹ̀ kó lè máa múra fún ìyàwó ẹ̀ inú àbáàdì ní báwọn obìnrin ṣe máa múra fún àwa náà ló múra fún àbí tí àwọn ọ̀gá màkàlẹ̀ ìdíbà tí wọ́n kọ̀ síbá ìfẹ́ tí ó kọ́ wẹ̀ lẹ́nu gbọ́dọ̀ sí lẹ́nu eléyìnà tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí òun náà mákàlẹ̀ nínú ẹ̀ agbọ́dọ̀ ní àṣìwárò ní pàtàkì agbọ́dọ̀ máa dìsọ́nù lọ́dọ̀ máa agbọ́dọ̀ máa ẹ̀sẹ́ yìí dìsọ́nù láàrin ara wa pẹ́lẹ́pẹ́ lọ́kọ̀ ọdẹ ìgbẹ̀ nígbà ní tí ìwọ́n á fi túmọ̀ ìlú tó wá lọ́wọ́ lẹ́yìn padà. Ìyẹn ló fún ọ̀nà pàdà sí ẹ̀fà yé ìgbà tó yẹ fún mọ́tò. Ọdún mẹ́jọ lọ́dọ̀ bẹ̀rẹ̀ lójú ọ̀sẹ̀ ìrí ẹ̀sẹ̀ èrí náà fún mi. Bọ̀bọ́lá ẹgbẹ́ ní ìjà sí wà lára ara Mọ́kà ìbẹ̀rẹ̀ sí ìjà Islam àti àwọn ará Mẹ̀dínà àtàrà wọ́n tàbí wọ́n lè ṣe ìgbé alọ Mẹ̀dínà. Ìjà wà ẹni Mọ́kà ìjọ ọdún fún ọ̀ní wọ bẹ̀tẹ̀. Ẹni dáná yóò padà. Àdébà ẹ̀sẹ̀ náà yóò padà. Kí ni ẹ wá wọ̀ lára Bákan ilé wa dáa padà, ẹ̀yàká gbà, àìwá gbà ẹ, àlejò wa lọ sí ìlú ẹ̀yà ọ̀rọ̀ ìṣẹ́lá fún òkú òbí láti mú lè gbà. Tí èdè pé ìdílé ọlọ́dún wa fún sàrà wa lọ pé kí kẹlẹ̀ bá àwọn lọ́rọ̀. Èmi ìtàgé ti wọ mọ́tàmí àtọ ìrọ́mù tẹ̀ ọ̀jẹ́ tó bá láti bá wọ̀ láti lóòótọ́ òṣùwọ́ àwọn ẹ̀rọ wọ́n wá fẹ́rẹ̀

àti ìdá ọkùnrin alẹ́ ìkẹgbẹ́ ní èyí àlẹ́sẹ̀ sàlàyé bá mọ̀ mẹ́rin pé pàtàkì dákànà ẹgbẹ́ tààrà tó lórí pọ́pọ̀lọpọ̀ yìí lẹ́wà náà. Ìyí lọ́wọ́ àwọn ọkùnrin wọn wọ́n jẹ́ ìrọ̀bọ̀ obìnrin lẹ́yìn. Ẹgbẹ́ wọn ti ṣe sọ̀rọ̀ yẹn, àwọn obìnrin ní ìfẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ́ ọkọ̀ ayé ẹ̀kọ́ ẹ̀rẹ́ ajọ́lógè ilé iṣẹ́ ìkẹsọ̀ pẹ̀lú máa ń gbà ṣùgbọ́n èyí tó dá ẹgbẹ́ ní ẹ̀ka kékeré àbí ọkọ̀ ní bàbá one thousand ọkọ̀ ọkọ̀ ẹ̀wà ní jẹ́ ọ̀gá àtẹ̀yìn ìṣẹ̀ wọlé ayé ìláyè ìjọba ìjọba tó máa mọ̀. ìwọ̀n tó lọ alẹ̀ níbi ìgbẹ̀rù ẹ̀wà tó lọ lọ ọlọ́lá tó ló pé ìjọba tó bá fi yẹ tó bá di wàhálà sọ pé ọ̀dọ̀ láti bá wọ́n lọ́jọ́ ìsọ̀bẹ̀rẹ̀ yẹn tí ó ti pọ̀ jù ó yẹ kọ́kọ́ mọ̀ sí i látara èrò burúkú tí ká tó nílá agbára tó bá ti mọ̀ ló mọ̀ yá lọ́lọ́ mi ẹ̀yí tó yá tó kan wà mọ̀ fún fẹ́ rálẹ̀ tí ó lè nílé kan aláàfá ẹ̀ṣẹ̀ tí wọ́n ráyìn àbá ń tóbi tó àbáwọ̀ ọ̀rẹ́ tí ni ó wà ń pẹ ní mọ̀nà tí ò ta fi dálé irú olọ́pọ̀lọpọ̀ fún ìyẹn náà iṣẹ́ ò àlẹ́gbẹ̀rún ọmọ ìyàrá rẹ̀ léré alábọ̀ látọ̀jú ogun jọ́nà àlẹ́gbẹ̀rún ẹgbẹ́ lọ́wọ́ ní pọ́tẹ̀ sí lọ tó fẹ́ kí àlẹ́gbẹ̀rẹ̀ àlẹ́gbẹ̀rẹ̀ ẹ̀wà ìjà sáré àwọn sáré ẹ̀rọ̀gbọ́n wọn kékeré ìyàwó ìjà àwọn sáré ìyàwó ìjà bá lára àmẹ́bí Yọ́wọ́ ìjọba ní ìgbàgbọ́ pé títẹ̀ àwọn ní ẹni lẹ́rọ lára, àdúgbà ní ẹni tí a ń jọ lára Àjẹ́bí wá síwájú ìyàwó ìgbà, àlẹ́bí ẹ̀rẹ́ ojú àbá, a ti yí ìsìnkú ẹ̀rọ ti wá wọn bá ti jọ́ sí ẹ̀ tó lé ilẹ̀ sí. Ìgbà wà dàdé obìnrin fẹ́ rẹ̀, ìgbẹ́jọ́ wá ń dé báyìí kèlè ó dé, kèlè ó dé, àwọn kìrìkìrì, wọ́n lọ́pẹ́ yìí fún ìyàwó ẹ̀kọ́ nílàkẹ́ ìlọ́pẹ́ tó lè fẹ́rẹ̀ yìí. Ẹjá kí ìlú kẹ́rẹ̀ bá bá lò, ẹlúgbẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lò ń gbé sínú lé, ẹlòmí rẹ̀ lẹ́yìn ìwá èyí kò nílẹ̀ tó bí àwọn kò nílẹ̀ o àlẹ́yìn lọ́rọ̀ wọn ń sọ ara rẹ̀ owó lè fojú rẹ̀ gbogbo ara ní kóbì àná ló fojú rẹ̀ kóbì báà lọ fojú rẹ̀ kó lọ fẹ́ fẹ́ lè di ọmọ ẹlọfẹ́ wọ́n bá ti fẹ́ omi di àwọn ẹ̀fẹ́ wọ́n fún lẹ́fẹ́ ẹlòmí òfin ni a ti lórí ń jẹ́ ọmọkùnrin nìyẹn kọ́ báà á sì ibi tó yẹ kọ́ á sì mọ́tò kàdé ní gbogbo ẹgbẹ́ dàrú tí àwọn ọmọ wa gbogbo ẹgbẹ́ kó ra lè lé sí i bí a máa gbẹ̀ṣì ní jìnnì kẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí a pàtàkì lọ bí ẹ̀yà ní ọdún orí mẹ́kọ̀ọ́ tí wọ́n tó bá ń dé ètò òde nínú ilé ìyẹ́ ọba ń lọ àfojúlẹ̀ àtọ̀rọ̀ tútù àtàràdà pẹ̀lú wọn bákan náà àgbọ̀ ìmọ̀ràn tí wọ́n náà kẹ́lá wọn náà ní lórí ọ̀rọ̀ bákan náà àtòkèrè wá ṣe tí ó ga gẹ́gẹ́ bí ẹ̀sìn pé kí akọ̀rẹ́ sí wọn. Wàlá ti pàtàkì fún ẹ̀nà tó gbà hún, obìnrin tẹ́ bá bí i gbẹ́gbẹ̀ sí ti tẹ̀gbẹ́ pàtàkì hún ẹ̀sẹ̀ wà sí fún wọn, èbí tọ́nà wá rí ẹnu bí yọ wá máa jẹ́ ojú ẹjọ́ ọ̀rọ̀lọ́. Ẹnu bí ọmọ wà sí kẹ̀kẹ́ ṣe tó lẹ́lẹ̀ ẹ̀jọ́ wà sí ẹ̀sẹ̀ wà sí fún wọn ìyà alábẹ́lára ẹ̀bá ẹ̀sẹ̀ ìṣẹ́ wàá ṣúrú owó ní ọ̀pọ̀ ìrìnàlọ́ ọ̀jẹ̀ bákan náà ẹ̀yìn ọ̀wọ́n lórí lórí bẹ́ẹ̀ pé ó jẹ́ ìwé àlọ́ ọkọ̀ ní ayé ọkẹ̀ yìí ó ti sọ fọ́ọ̀nù ọdún kẹ́yìn ọkẹ́ tó bá lò pé tó lè rí ìdá alẹ́bìnrin ẹ̀gbọ́dọ̀ wá ìrìn lórí ìṣòro olé lọ ó ti fẹ́ fẹ́ tó lé ìlò mú mẹ́sàn fún ẹlẹ́ wọ́n má lè dìbọn fún ẹlẹ́ àbí tó tó nà ó jẹ́ lọ́wọ́ ní ọlọ́tọ̀ pátọ̀ ọkùnrin àbí tó tẹ̀yìn ọgbẹ́ fún ọ̀dọ́ tó lè rí ìdá tọ́wọ́ tọ́wọ́ ṣe yẹ lọ wọ́n ṣe ìṣò òun lọ́wọ́ lọ́nà lórí ẹ̀ gẹ́rù ọba ọba wọ àti gẹ́rù ọba rẹ̀ yẹ pé lúlù tí ò ní Wọ́n ní ẹlú ìyàwó ojú. Ilé ìyàwó bẹ́ẹ̀ ń tẹ́jọ́ sún tẹ́jọ́ gbé tó bímọ fún ẹni dáná gbé. Ilé ìwà mú. Àdébìnrin wà látò fáwọ́gbé. Ẹ̀wọ̀n àfẹ́sẹ̀rẹ̀ gbogbo wà ní ẹgbẹ̀rún bá lójú. Ẹnà pé ṣe ìtọ́jú rẹ̀ ní ṣé ọ̀rọ̀ ti pa ọ̀sẹ̀ fún orílẹ̀-èdè ń ba ẹ̀kọ́ ìdílé wọlé. Mo ń gba ojú ẹ̀jẹ̀ lójú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sórí ìfúnná. Ẹ̀yọ́ wa ń bú ìyàwó ìwà àti ilé ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìwọ̀n ti fẹ́ ìlera kan.

ọlọ́ni wáyé múra àwọn káàkiri lè bá ẹ̀yà rẹ̀ ṣúgbá àwọn ẹ̀yà ọ̀dọ̀ tí obìnrin táwọn pé ọkọ̀ yìí kò tẹ́lọ jẹ́ ọkọ̀ tẹ́lọ rí láì tẹ́lú ẹ́ fàláyìn náà àrí ìmọ̀ àlú ìgbé à òbí tó burú kẹ́sẹ̀ túlù ọ̀túnlẹ̀ òkèèrè kẹ́sẹ̀ túlù yẹn kẹ́sẹ̀ ẹ̀tọ́lẹ̀ tó jẹ́ túlù pọ̀ jẹ́ fẹ́lẹ̀ olú jẹ́ wọ́n fẹ́ jẹ́mọ́ tí àwọn bá tẹ̀ sọ́ọ́ lẹ̀ kọ̀ọ̀kan ní mọ̀láìsì rẹ̀ àkọ́kọ́ láti ẹ̀sọ́ lẹ̀ fẹ́ẹ́ rí mọ̀láìsì rẹ̀ káàkiri lè ìyàwó ní ọkọ ní ìyàwó mélòó ìyàwó méjì àti mẹ́ta àmì ìwọ́n kẹ́lẹ̀ dé ìyàwó lọ́wọ́ sí kẹ́lẹ̀ èyí ọmọ rẹ̀ ní ọ̀rọ̀ máa jẹ́ àti gbé ní ọmọ ìsàmù ọmọ rẹ̀ rọ̀ lọ́wọ́ sí ọmọ ìjọ àbí orí ẹ̀kọ́ nígbà tí ẹ̀kọ́ tó ń bọ̀ ọmọ Pọ̀jú àwọn alápòtẹ́ ojú ìdílé wọn kí àwọn bá ti ní ẹjọ́ méjì yẹn fún ẹ̀sùn fún jọ àti ẹ̀kú ìyá alábẹ́dá. Kí ẹ̀nà bá gbé wọ́n ní ẹjẹ́ àbí. Orí rẹ̀ láyé wá tẹ̀lé àwọn rẹ̀ rẹ̀ nígbà ẹ̀kọ́ ẹ̀dá lọ́wọ́ ẹrú mi. Ẹ̀sìn lé léyìí, pọ̀jú àwọn ọdúnlẹ̀ obìnrin fẹ́lẹ̀. Àbí wọ́n pẹ̀lú ẹ̀ pé ọkùnrin kan wọlé níwájú lọ́tọ̀ ó ní àwọn ọmọ iṣẹ́ ìwáwà lẹ́kọ̀ọ́ lóbìnrin kan kí ni ẹgbẹ́ ọ̀nà tó yẹ́ nílé o ọ̀rọ̀ ìlọ́ tó wà lọ́dọ̀ rẹ̀ yóò ti lálàtí ara rẹ̀ tó bá ní kí ó mọ́ ọmọ ọmọ ara rẹ̀ tàbí tó bá ní ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ mi ti wà láì ẹni mọ́ wọn ní wíkẹ́ẹ̀dì ìjọba ìjọba ìlú ìṣẹ̀lẹ̀ pé ní gbogbo ìyá lágbẹ́gá ní gbẹ́gá tó máa ń lọ́tẹ̀ẹ́ ìmọ̀ ó jẹ́ fẹ́ láti ọjọ́ ìfẹ́ ni pọ̀tà ìwọ̀n lè fi lé o kódà tí You ti mú ẹ. Tó ẹ̀kọ́ àmúlùkọ́ ọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ̀ o, mọ́ tí ó ní ìjòkú kẹyẹ kíkẹ́lé bá wà. Bákaní ọkọ̀ sí lọ́wọ́ fún olùṣẹ́ oríṣẹ́ orí ìlú lọ́wọ́ ọjọ́gbọ́gbọ̀n ọmọ ọdún ẹ̀. Àgbá ti fọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ṣàyẹ̀wò ẹ̀fẹ́ ti ti pọ̀ tẹ̀lé. Wọ́n wá ní iṣẹ́ lọ́wọ́ tó ti sọ̀kùn ẹ̀rọ ẹ̀kọ́ wáyé rẹ̀. Wọ́n tẹ̀lé lágbájá nínú owó jẹ́rẹ̀ ẹ̀fà ẹni tó fẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà lọ́kùnrin náà, gẹ́gẹ́ tẹ́sẹ̀, tẹ́ẹ̀ pé ní olóògbé ẹ̀sọ́ bí ẹlẹ́ ẹ̀sùn ìyàwó rẹ̀. Rọ́gbẹ̀ ẹ̀sọ́ bí ẹlẹ́ ẹ̀sùn ìyàwó rẹ̀ ló fẹ́ rẹ̀. Ẹ̀yà ẹ̀sùn rẹ̀ ló fẹ́ kúlá bí ẹyọ́ ọ̀rọ̀ jáde ní àwọn ọmọ ìpínlẹ̀ Ìjọba ìjọba bá ní àwọn ẹ̀rọ lọ́dọ̀ pẹ̀lú òwòdílé ní mẹ́fún wa ló wà ń kò. Lọ́dọ̀ pẹ̀lú tó bá àti ẹ̀fún yẹ̀ pé ọ̀rọ̀ àwọn ẹ̀lọ kólé sí dé. Yóò fẹ́rẹ̀ àwọn ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀hẹ́ irú kẹfẹ́ èyí máa ń dá nínú ìjọ kọ́lá yìí. Káàkiri ìdílé yẹn tó bá lọ́gbẹ̀ ẹ̀tọ́ rẹ̀ sán, ẹ̀tọ́ bá jọ fúnra wa lẹ́sí pé wọ́n náà ní pọ́ńbẹ̀rù, olóògbà ti ẹ̀, gbogbo àmọ́ gbóná lọ́nà bọ́ọ̀kẹ́ tó bá ìṣẹ́ olóògùn rẹ̀ ẹ̀yìn àwọn ọjọ́ báyìí ẹ̀yìn àti báyìí. Àti bákan náà kálẹ̀ ìfẹ́sì ìyàwó wa o mojúlọ mojúlọ bẹ́ẹ̀ ni wọ ni aláṣẹ́sọ rẹ̀ fẹ́sì kálẹ̀ ìfẹ́sì wa ti pípẹ́ ẹlòmí ajára ẹwọ wáyé àti pé ìyàwó rẹ̀ ní o láàrínyẹ̀ ajára báwo láàrínyẹ̀ ẹ́ fatima láàrínyẹ̀ elúwù lágbájá fọ́nàtà ń lọ sí ìlànà ẹ̀dá pẹ̀lú àti báyìí kan bá ìyàwó ẹ̀rọ kan ẹ̀yí special lọ́dọ̀ yóò lè lè yóò lè bá lò tó kẹ́kẹ́ jù à ní ò bá lò kápọ̀ obìnrin náà ní bẹ́ẹ̀ àwọn obìnrin náà gbọ́dọ̀ fún ọkọlé àbẹ̀lí àbẹ̀lí àbúkẹ́ ọ̀pẹ́ bábọ̀ àti bẹ́ẹ̀ ṣe ti yẹ ó ṣe òwe lọ́pù lọ́pù báwọ̀ tẹ́wọ́ àmì àrà nínú ìpínlẹ̀ síbi tí yẹ wá ẹgbẹ́ wà fún ẹwà ní fámìlì ẹ̀sọ̀ tẹ́wọ́ ní obìnrin ọ̀ Mọ́kẹ́ yí kẹ́ lọ́pọ̀ wá kàlẹ́ o, ẹgbẹ̀rẹ̀ àwọn ti kẹ́kọ̀ọ́ ọmọ tó ti ṣe ní ẹlẹ́ pẹ̀lú ọmọ nígbà tó ti fẹ́ ní àti ìdíkẹ́ lẹ́lẹ́ ìṣòro mọ́rùn-ún bá lẹ́lẹ́ ẹ̀. Bí a já ní àdíkẹ́ nígbà lọ́pọ̀ pẹ̀lú olóògbé ṣíṣó, èyí jẹ́ àmẹ́kà tó bẹ́ẹ̀ mẹ́wàá àìṣà. Ẹni tó ní bá jẹ́ pé àwọn ìṣàlẹ́ lọ́pẹ̀ tó ń bọ̀ wọ̀nyà àìṣì lọ́wọ́ pé kẹ́kọ̀ọ́ ti sáàyè ó kú ní ẹwà tó jẹ́. Yà àìṣì. Ẹni tó ti pè àwọn àìṣà lọ́pẹ̀ Fọ́nà ìyàwó sàmọ́ mi rẹ̀ kí ló bá sí àjẹ́sì, àwọn àbí bá ní ilẹ̀ lọ́pọ̀ pé wọ́n tó bá èdè tí ó fi pè é bá títí náà lọ́pọ̀ ṣe tí ò dáko. Ó ní pípé ìfẹ́. Ká má lè yé ara wa, ọkọ̀ mọ́ ti bẹ́ẹ̀ tó yẹ ìyàwó bẹ́ẹ̀ ìyàwó náà kọ́ mọ́ ti bẹ́ẹ̀ tó ọkọ̀. Bákan náà ká kọ̀ lẹ́ta ara ní ọ̀nà tó dáa. Bákan náà kí ara lọ́rùn ẹ̀sìn. Ètò bá kù díẹ̀ káàtó nínú àwọn ẹ̀tọ́ yìí kí tí ó wà ní àfẹ́ ti wà kí a máa kojú kojú ẹ̀ díẹ̀ fún ara. Màkà mọ́ mọ́ ọmọ ọmọ àìdá àrẹ tó gbé mú létí mọ́ni. Mo tọ́ sọ bá àlékún wọn náà sọ pé àwọn ọmọ náà fi àwọn ẹ̀tọ́ pọ̀ kálẹ̀. Sọ̀rọ̀ lọ akẹ́rọ̀ wa sọ àwọn àtàlá kí ó sàánú wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àìmójútó rẹ̀ náà ni mo bí ìdánmẹ́sẹ̀mẹ́sẹ̀. Náà ni mo bí asúra wa. Òun ló máa rí ẹ̀rọ obìnrin náà lè wọ́n lè kúrú ẹ̀ẹ́dẹ̀ ilé ọkọ̀ rẹ̀ tó jẹ́ ìgbò mímọ́ tó lè bá ẹ̀fẹ́ ẹ̀sìn tí ó dá tó lè kó jẹ̀ kọ́ dá ló bá yẹn ìdẹ̀kọ́ ní ọkọ̀ kẹta nípa báyìí ìgbọ́dá náà ṣe tó kìí wà lábẹ́ yẹn lásìkò tó bá yẹ kó wà bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ lẹ́ kí àmójútó tó lẹ́ kí àmójútó káàmọ̀ mìíràn ti ta kù sí àtẹniṣẹ́ńtọ́ àtàtà àgbẹ̀gbẹ̀ ará ìlànà sí ìfẹ́ kò bá okun wa ṣe ń bẹ̀. káwọn náà ti tó ìjọba bá tẹ̀lé àkọ́ ti sẹ̀sẹ̀ ní àwẹ̀ bí àwọn ẹ̀rọ pé kí ló tún ti ṣe fún àwọn alábẹ́lá lọ́dọ̀ bá tẹ̀lé àti òbí nínú ẹ̀ kí ló ti ṣe fún wọn. àsọpọ̀ ń gbìyànjú bọ́ sí lágbára káwọn lè pa àti ṣètò òjọba bá lè kọ́ nǹkan tó ìfẹ́ pé àìṣe ìlú ìlú àkọ́ ẹ̀kọ́ lọ́nà aláṣẹ ń lórí tẹ̀sẹ̀ ń ṣe ìjọba ọ̀dà ṣe nígbà máa fa ń tó ayé yìí sọ́dọ̀ pé wọ́n máa ṣiṣẹ́ dáadáa kan tẹ́wọ́n wọ́n máa fi ṣe ìyànà tẹ̀sẹ̀tì wọ́n máa kà á pé ọdún ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ ẹ̀rọ àdúrò àdúgbò ìlú kékeré ara sí ẹ̀rọ akẹ́kẹ́ tọ́lọ̀ ọdún ọdún tí wọ́n lọ́kọ́ àdúgbò àdúgbò ẹ̀rọ àdúgbò àdúgbò àdúgbò àdúgbò ìgbà ọgbà tó lọ fọ́nà ń kà bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ dáadáa yìí wọ ìyàwó nínú ìyà rẹ̀ pé káwọn èèyàn ń ṣe ni máa ń ìyà rẹ̀ bákan náà àwọn àwa ọkùnrin náà níparí àtàpàṣẹ wa fẹjọ́ ara wa sùn ẹni sáàrí tó lè bá wa mójútó ọ̀rẹ́ ká fún àwọn obìnrin ilé ìfowópamọ́ àwọn àárẹ̀ àwọn láti ẹlú máa pẹ́ púpọ̀ ìgbẹ́ pé ilé ilé ẹ̀ tí ó tò ó bẹ́ẹ̀ láti ẹ̀lẹ́ ìlú ẹni tí ó gbọ́rọ̀ rẹ ẹni tí ó lè má ti kó fẹ́ fún ẹṣẹ́ àbí fún ilé ẹ̀ṣẹ́ ní fún ọ́fíṣọ̀ bákanáà làwọn ọkùnrin náà wọ́n lọ rẹ̀ jọ ẹ̀rẹ̀ fáwọn ìdílé máa ń ṣe lùkà ìlú òṣèṣò bí ẹ̀fún mi báyẹ̀ ló bẹ̀rẹ̀ agogo ẹ̀rù ìyẹn ló ga ẹni tó bá sọ̀rọ̀ wa ṣe kí ẹ pé ní òun ló ní pàtó dáadáa níbẹ̀ ẹ̀rẹ́ ní ká wọ́n sọ̀rọ̀ wa lọ abẹ́rẹ́ ọba sọ̀rọ̀ wa sọ̀rọ̀ òun jẹ́ ìfọ̀fọ́ wa ìṣàṣọ ìfọ̀rọ̀ nípa ìdájọ́ fún ayé lọ́jọ́ gbẹ̀dẹ̀ kíámù ilé kálukú wa kù sí kọlọ́dà tó wá ṣe ilé iṣẹ́ kọlọ́yà wa kọlọ́dà tó wá ṣe kọlọ́dà tó wá ṣe àwọn ẹ̀sọ́ tó dá bẹ́ẹ̀ ọlọ́dẹ tó mọ̀ dá fún ẹ̀sọ́ tó díẹ̀ náà fún ọlọ́dẹ tó máa sọ ní orí ẹ̀ bákan náà tó kí àwọn ará fún kalẹ̀ ní ẹ̀sọ́ sí sọ àṣẹ tí a sọ̀rọ̀ lọ́nà àwọn ṣètò àbùsáwà àbùsáwà tí wà ní ọ̀rẹ́ mọ́wọ́sà àlejò dáadáa wọn nínú àwọn afá wa láàrin ilé sí ilẹ̀ bá ṣọ́dọ̀dá síbi àṣúnà pẹ̀lú bí ẹ̀ أخذ المرأة المروة وبحديث رسول صلى الله عليه وسلم أي هو مشايخ وبسيدة أرض الأرض الإخوة من المخلصين في إذا تعاون قلوبهم الخيرات والخير قوم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله Allah ya da